بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد أكثركم وطلبا مبارك لنا مبارك نفسه مبارك الشاي مبارك الشام مبارك سيدي وزوجي وزوجي io kumanya amarana gada kuzinga bari no mutu ndetse yo kugira abari yo zema kuwa yo sigara se kuwa nanga wasu ramana amta kala ya ya na wati ya ka ya ka ni bakani na wati abo umura ni mo ni na ga ni na abo ni

Dorikiare kijijini mazao ya wali ya kutoka kumalamba ya rawani wa matiro ya kumpia ya kumpia

个在乎你，我想我过你念书吧，我想我过你放眼那里外头，我想我过在你在在那方面过你出来。你把我们从我们学校那么干净的进去，你在这里就写入我们那里，比如说这个对我们干嘛的，第二年的对了，你我把你来把它干什么？第二个就是原来对了，呃，怎样干？

اللهم سبحانك الحمد الله والله اكبر แล้วเราก็พูดของนะแล้วก็นั่นเราเราตัวรู้ได้เที่ยวเราไปเที่ยวเราเดียวตัววันเวลาได้ได้เราทราบของท่านมาตลอดสุดเลยแล้วเราก็เราเราแต่สิวันเนี่ยมีสิ่งที่ตัวได้นะเนี่ยเราจะที่อ่านนักดูอ่านภาพเลยเราอายุสี่นะยี่วันนะคนที่มาพูดถึงนี้อ่าน

Ini ni ìjọba kí á wá ibi pé ẹ̀yìn ẹ̀dá ẹ̀sìn àgbàgbọ́ ẹ̀sìn àgbàgbọ́ sí ọlọ́run ọba wọ́n tó ń tún ini ń aku àká ní ìgbà tó dá pé ní kò sí ẹni tó mọ̀ pé ń bọ̀ wá sáyé tó ń tún máa wọ àṣà ẹ wà ní ipò àwọn aláìsí gba ìyá àbùsọ mọ́lọ́mọ́ wa nínú kẹrẹ ọ̀dà yìí sí ọ̀fẹ́ ìsinmira ó mú yíwá sílé ayé tó ń bá yìí ní ìdòkùn lẹ́yìn ìgbà náà ọlọ́mọba ẹ̀kẹ́ ọláyọ̀ tó gbẹ̀rẹ̀ nínú padà ìyẹ̀mí tí ọlọ́mọba fún mi lákọ̀ọ́kọ́. وكوني في أكو كثيرة مبادرة كان لكن باتو ولا مرور كثيرين أحدا ثم يقليل وكان يرى ولا مرور هذا من أحدا سبيلا ثم إليه ترجعون إذا تبعت أحدا سبيلا ثم تأتي Ìgbàna ni gbogbo ọjọ́ wa tẹ́lifà dára sí ọ̀dọ́ ọlọ́mọba. Ìhà yàrá muna magafin siyaƙe siyon na gani babarun dada lọ́wọ́ yẹ sí ìgbẹ̀dá rẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ nílé ayé àti tó padà sí ọ̀dọ́ náà bí wọ́n mọ̀ pé kò sẹ́ni lọ́kọ́ tó mọ ọjọ́ tuntun àyàfi ọ̀nà ọba nìkan kò ní pé ẹnìkan kọ́ lọ́sẹ̀dá rẹ̀ àyàfi ọ̀nà ọba bẹ́ẹ̀ ni nígbà tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ bá wá sókè yóò quite active around the world and it feels like it was there. It feels it's not that now we know what we are ní ọlọ́mọba kò sórí nǹkan kan dá wa sílé ayé àyàfi tó ní kí á wá lọ́sìkò àyàfi kí ní kí á wá tẹ̀lá sílẹ̀ kí á ni wọ́n ti a sọ pé gbogbo ẹ̀dá pátá lókun ìgbà tí ọba wá sáyé àwọn ìṣesí mẹ́rin kan ní gbogbo ẹ̀dá ọ̀dà padà kó tó di pé yóò lọ sí ìṣẹ̀lẹ̀ láéláé. ìṣesí alákọ̀ọ́kọ́ náà nígbà tí o sì fi ọjà ìdáná. حلت على الإنسان دين من الجاهل لم يكن شيئا مسوعا daga daga kuɗin kewa daga dama kun yi in wurin tawa yayi to sai ni kan makonin da in ma gani yayi ne na ma kuɗin kasari to wannan maga maga sun yayi ko wannan da ne kwanawa wannan maga ita su yi wata wasu yayi ya ko ni ko a kuma a wani ko ya da kin sai kun yi ko a kuma ba iya ne da da kin wannan maga ya ce wannan

ìsẹ̀mí tí ẹ lọ bára rẹ̀ lọ bára rẹ̀ lẹ́ni tí yóò pada sí ọ̀dọ̀ ọlọ́mọba lọ́wọ́ padà sọ́dọ̀ ọlọ́mọba nínú kò tí ó máa fẹ́ onílẹ̀mí ohun tí ọba ṣe ní ìsẹ̀mí àkọ́kọ́ sọ́dọ̀ ọmọba fún tí ọba ṣe dáadáa nínú rẹ̀ ìsẹ̀mí láéláé ó ń retí rẹ̀ pé yóò bára rẹ̀ nínú ìlera lọ́wọ́ ọmọ bó ṣe wá ní ẹ̀mí ìlera tí ìsẹ̀mí láíláí yóò dára rẹ̀ nínú ìjìyà tó nà ọdọ sọ wa tẹ̀. Nígbà tó di ọwọ́ wa, ipò tí a wà ní, ipò tí a ṣiṣẹ́ torí ọ̀la ni. Ọ̀la tí ò ní tán, ọlọ́dà wọ́n sì lọ́dà tí yóò mú sí ní ẹ̀mí wa. Ìyẹn náà bá tí yóò هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. أنا ما بعدك يا أنتم ini akan bahwa bicara itu itu ketuan ini juga ada lembaga yang mengawasi dari keluarga pada pada bunga kita dari Jawa sadar gunting dan Maka ada ini sejurin Laku dengan turin ini ada nada Diturin ke rumah saya bisa angkat Kalau mabak, buat mereka e eu me senti assoluta. Nukue, você me colegiata e fornega. Dabawa wanaku, pela morada venida. Akani moja fornega, minua, etamu, dabuwa, damu kusunze. Etamu, damu, damu kusiwa so, mdani minua. èyí tá a lò láti fi dọdẹ láti fi súnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tó lè tọ́lá pé awọ ara rẹ̀ náà lò láti sọmọ ọ̀sán ní báàgì ní ìbàdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo fẹ́ ní ọlọ́mọ láti súnmọ́ àwọn ẹranko mi nínú wọn tóbi níbi wípé lọ́pọ̀ ẹ̀dá bá tora rẹ̀ sí ẹranko lẹ́nu pé agbára ọmọ rẹ̀ ká ṣùgbọ́n ọmọ bá tẹ̀ bá bí nírọ̀rùn ní ọmọ ẹranko náà tí ó sì pa tí ó sì ṣe lọ́sẹ̀ sí lọ́mọ bá ti ní ìlú fún ẹ̀mí ìdára fún ọmọ ẹ̀dá සාමාකුමින්ද සෝසේ සෙකියොන් දරන පොඩි මොකුයි සාමාකුලයිලයි නාපති සුමිදායි ඔබලා බලන මුදා මොරියක් පාදීවා ඔබලා බලන මුදාම ඔනි කියනවා ඔයි මහලෙන් නැතිවම ඉලවා මම කොබේ දුස්සෝවනි පාලාස් මොකෝබල දැනගා ආ ප්‍රාන්තිවන් කෙපොල දැනන් දරපො නමුත් මම ìṣàrà wọ́n ní nínú bí ọlọ́run ọba ti dá wa ní pé a nílò káàkà sí atẹ́kùn tuntun lẹ́yìn tí a mọ pàtì mú nígbà tábà ní jáde atẹ́kùn gbígbóná láàmú jáde ìgbóná tí a bá mí jáde yìí ọ̀nà àwọn ọdí ọ́pàá sí mú nítorí pé táwọn bá fà more difficult transaction nípa àfún wọn àwọn náà ṣe fún wa. wọ́n ní ọlọ́mọba nínú kíkímọ̀ rẹ̀ ni pé àwọn ẹranko olówó tí ọlọ́mọba dàgbé wọ́n dáhùn sí àyè kan kí wọ́n dènà sí ibi tí ọmọ ẹ̀dá bá wà. àwọn àyè tí wọ́n wà tọ́mọ ẹ̀dá náà lọ́nà tó wọ́n bẹ níbẹ̀ lónìí òní rìn sún lọ́bẹ̀. ìgbà tí ọmọ ẹ̀dá ò ti ní rìn sún lọ́bẹ̀ ló àwọn àyè báyìí àǹfààní kí àwọn tí ọmọ ẹgbẹ́ fún ọmọ ẹ̀sẹ̀ ní lọ́nbẹ̀ẹ́ torí náà ibi tí ń sẹ̀mí nílẹ̀ làwọn ni wọ́n ń fún wa lọ́wọ́ láàrin lé ní láàrin lọ atẹ́gùn tuntun tí a ní bùkátà sí. báyìí tó kò sí àwọn ẹranko olóró báyìí ó ṣe é ṣe fẹ́rẹ́ tó gbogbo àwọn igbó tó ń bẹ láyìíká wa gbogbo ẹ̀ lọ́mọ ẹ̀ ló ti gbé ní tọ́wọ́ àtẹ́kùn lọ́mọ ẹ̀ ló ti lò lọ́mọ ẹ̀ lábàdàn tí ọ̀sẹ̀ kùn kẹ́kẹ́ tí ó fún wa látẹ́gùn tuntun láì ṣe ìṣẹ̀lẹ̀ wà tó kù. bí kí mọ̀ ọlọ́mọ bá ti Saya juga waktu ini kemudian mengusulkan kiman dan tadi itu. Sebenarnya kumpul kiman melanda niwa mengusulkan kilakan kemudian takwa kemudian menubi awal nada awal nada ini bukan kasih awal nada awal nada kemudian melanda niwa takwa. Ini adalah orang itu ini adalah orang أواتي السماء فسواهن سبع سماوات lọ́wọ́ ajá mọ̀sánà náà ní sẹ́mà méjì ó tọ́lá pé àwọn ẹ̀dá tí ọlọ́mọ bá kó sí ìmọ̀ àwọn sọ́mà méjèèjì èyí àwọn náà wọ́n ní àǹfààní tí wọ́n ń ṣe fún ẹ̀dá àwọn ẹ̀ka ojú ní tó súnmọ́ Ah, láti rí gbígbóná òṣùpá ọdún aláǹfààní tí wọ́n ṣe fún wa láàrin ìmọ̀lẹ̀ láàrin ìlú láti mọ àwọn nǹkan ọjọ́ àtúnṣe àtọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. à ń lo àwọn ìràwọ̀ náà fún àǹfààní bẹ́ẹ̀ ni àwọn ẹ̀dá tí ń bẹ nínú sẹ́mà gẹ́gẹ́ bí àwọn màláìkà àwọn náà ní ọlọ́pàá kan sẹ́ tí wọ́n ń ṣe fún ẹ̀dá nínú wọn làwọn màláìkà tí ọlọ́mọ bọ́ wọn tí wọ́n máa sọ̀ká rẹ̀ wá gba iṣẹ́ tí ẹ̀dá ṣe lọ sí sọ́nà ọwọ́ nínú àdúgbò àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run ọba wọn a máa gbé iṣẹ́ tí èèyàn ṣe láti àárọ̀ títí bí ọ̀lẹ́ tó rùn sọ́wọ́ wọn jọ lọ sọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni iṣẹ́ tó bá ṣe náà lẹ́sọ̀rọ̀ ṣé àgbẹ̀dẹ̀ mi wọ́n tó yọ wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́run ọba èyí tó bá dé dáadáa ni ọlọ́run ọba pàṣẹ fáwọn mọ̀lẹ́kà ti gba ní sọ́mà alákọ̀ọ́kọ́ fún ó sí dàgbà wọ́n ti lọ sí òkè èyí tó bá dé àìdáa ni lọ́nà ẹ̀dá bá ronú kó wà dà lọ́nà mọ́lónì tí wọ́n padà bí ọ̀gá ronú kó wà dà lọ́nà mọ́lónì ẹ̀dá padà òní lọ sí sẹ́mà. yawma taqumu populasi dan illa anta mutuwana àwọn màláìka ń tẹ ní àwọn tí ọlọ́run bá ti lọ pé ká wá tí wọ́n ń kọ àwọn dia àti orang àwọn màláìka ń tẹ láwọn tí ọlọ́run bá ń rán láti wá sọ wa. bàbá ti lọ nígbà tí a bá sùn wọ́n kan gbogbo nǹkan máa ń tẹ̀lé àkọ́lá kí ọlọ́run ọba ó ṣe wọ́n láti máa ṣe iṣẹ́ kàkà ní méjì fún ẹ̀dá àtúnyẹ̀ kí ẹ̀dùn onífẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn tí ó ṣe gbogbo ìlera rẹ̀ fún ó sì yẹ kí ẹ̀dùn ọjọ́ sì fún ọlọ́run ọba lẹ́yìn tó jẹ́ fóun nìkan ló ṣe gbogbo ìlera tí ń bẹ nínú rẹ̀ fún وهو بكل شيء عليم ألم بعد فكوان من إسرائيل كان gbogbo tí ọlọ́mọ bá dá tí wọ́n ti pọ̀ tó ọlọ́mọ bá nímọ̀ nípa wọn lóníkà ọlọ́mọ bá ọ̀gbàdé ẹ̀ka nínú wọn pé nǹkan báyìí ọlọ́mọ bá dá gẹ́gẹ́ bí rà kéré ó sì pọ̀ níbi kí ọlọ́mọ bá dá ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ní tí ọ̀dẹ̀ tí ó mú yóò dọ́dọ̀ rẹ̀ ní ọ̀hún títí nígbà tọ́lọ́mọ bá kàn bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀dá ti tí ó lò láyé lọ́nà ọmọlá ti kọ́dà ló ó ṣe wàhálà ó ṣe wàhálà yóò tẹ̀ lọ́wọ́. ඉතින් වැඩ වෙනවා වැඩක් você joga uma bola e você joga uma música. Ele é samba, ele é um último abraço, ele é ele é isso. E isso é o área do popolo, né? E a minha verdade de você, isso é o alá. Minha papai de ganga, isso é o outro amateur e o nome da gente. É o gawa, ele é a verdade, a gente sabe que é uma só canção. Só levamos a verdade. ที่เราทำมาว่าจะเกิดขึ้นอารมณ์บ้างบุญเดียวที่งานการเงินดังนั้นก็คือบุญเดียวก็ต้องดูแลไปแล้ววันอิสราลรับผู้ไปมาลาอิบะดิอินนีจาอิลุนฟิลอัรดิวันิบะ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون Ọlọ́run ọba rẹ̀ ti ọlá, wọ́n wá fún wa fun tí ó ṣe fún ọmọ ẹ̀dá láti ìjọba ńlá wa ànábi adam alẹ́ ìsọlá ìwọ̀sọlá lẹ́ni tí ọlọ́mọ bá ti àkúlé sí látàrí dídá bákan náà ọlọ́mọ bá ti àkúlé sí látàrí pípa àwọn mọ̀láìkà lásán tí wọ́n tẹ̀lé bá fún ọlọ́mọ ti ìjẹra fún látàrí ti ìmàmá ọlọ́mọ bá ti máa ti àjọ òun lórí rẹ̀. นิมิตมาสิที่เกิดนิมาสิโรบะได้แล้วไม่ได้พลังมาลาคุมานุตัวที่พ่อเราคุกคดีนาได้ค่ะตัวที่เชื่อเรามาบุญคนนั้นได้ทุกอย่างมันได้ค่ะเราเรามาสักวันที่มีเรื่องมุ่งเกี่ยวกับอะไรค่ะดังนั้นมาแปลดาวในสุรินทร์วันนี้ครับมีมาแปลดาวสุรินทร์ àwọn olùmọ̀ ní aṣojú ní ọ̀sẹ̀ torí pé ọ̀wà máa ń gbé sí ọlọ́run ọba fún àwọn ẹ̀dá lórí ẹ̀fẹ̀. bẹ́ẹ̀ ni yọ̀wà máa gbà wọ́n èyí yẹ̀ láti ṣe dáadáa láti tẹ̀lé tẹ̀lé ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni yọ̀wà máa ṣe ìpínyà láàrin irọ́ àti òdodo yọ̀wà máa ṣe ìdájọ́ láàrin àwọn ènìyàn. ตัวลูกเนื้อเรื่องของเราซึ่งในเนื้อเรื่องของเราจะเป็นปาริตาอาวันวันนี้วันนี้ที่มาปาริตาวันนี้เป็นปาคนที่อาที่ว่ามาดูมารามาที่อาวันนี้เราได้เราได้ออสเตรเลียออสเตรเลีย lákòókò tí ọ̀nà bá tó ọlọ́mọbọ kà nílẹ̀ àwọn ọmọ lánàá àwọn náà wà ní bàbá lónìí àwọn náà ọmọ bá tẹ̀lé wọn lọ títí títí títí ọlọ́mọbọ kẹ̀kẹ́ àwọn náà nílẹ̀ àwọn ọmọ tí wọ́n bí àwọn náà bọ̀ sípò bàbá bẹ́ẹ̀ ni gbogbo wọn sì máa wá tí wọ́n mọ̀ ya kutoka mabaki musulmi islami ne da ali ne kuwa su ba da ma rawa kwa mu na yaka ne ko mu fa da mu da cewa na ji a su ji mu ji mu sani do ni da ha na mu na yaka ma su ba ki a ta da ku fi ha ويسلك الدماء لدى يوم ما فات سلا لله àwọn tó fẹ́ dákú nílẹ̀ ǹjẹ́ mo ò ní dáhùn tí ọ̀wà máa fara mọ́ mo ò ní dáhùn tí ọ̀wà máa ti ra ní ṣùgbà mo ò ní dáhùn tí ọ̀wà máa ṣẹbọ sí ìyọ ọlọ́mọba ǹjẹ́ mo ò ní dáhùn tí ọ̀wà máa ṣe ọlọ́mọ ọ̀dọ̀kan nínú ìgbà ọ̀yọ́ sí i. وما تستطيع ونحن نسبح بحمده فما تقولي تصير لو تفادوا àwọn tó ọ̀dá yìí kò sẹ́bí òkè hàn gbogbo ìsẹ́niwá ìjọsìn àti ìṣòro àkọ́mọ́lá ń tó ṣe àti ń dúpẹ́ fún ọdún àti ń yàn ní ìyọ́sọ̀ ọ̀gá gbọ́dọ̀ pọ̀ sí ìṣúra àti ń fi ṣe àkọ́mọ́ àwọn orúkọ rẹ̀ kó níbi gbogbo àdéhùn eléyìí ni èyí tí àwọn màláìka wí ní ètò ẹgbẹ́ àwọn ìmọ̀tìrì àlàyé ni àwọn màláìka sọ ọ̀rọ̀ yìí látàrí ohun tí wọ́n ti rí ní kọ́sẹ̀dà ní sẹ̀mí ayé síwájú kọ́sẹ̀dà yóò tó dé ẹgbà wá pé àwọn tí ọlọ́run ọba kọ́kọ́ dá tí wọ́n ń gbé orí ẹ̀gbọ̀dá wà ń bẹ̀ lónìí àwọn náà lára ìjẹ̀nu. ọlọ́run ọba dá àwọn láyè tí wọ́n ń ṣẹ̀mí lórí ilẹ̀ fún àkókò kan. ṣùgbọ́n kàkà kí wọ́n máa tẹ̀lé òfin ọlọ́run ọba níṣẹ́ ni wọ́n di ẹ̀jẹ̀ níṣẹ́ ni wọ́n ṣẹ̀bọ̀ sọ́nà níṣẹ́ ni wọ́n para wọn tí wọ́n ń wọn níṣẹ́ ni wọ́n ṣe ọlọ́mọ ọ̀gbà kan àti àti ọlọ́mọ ọ̀gbà ní sí ọlọ́mọ ọba ilé ìlọ́pàá tó fi wá láwọn màláìka tí wọ́n wá dé àwọn ológun lórí ilẹ̀ tí wọ́n sì gbé wọn kúrò lórí ilẹ̀ ni wọ́n pa àwọn tí wọ́n pa nínú wọn làwọn míì nínú wọn wọ́n sá wọnú wọ́n dẹ̀rọ wọn làwọn míì nínú wọn sá wọnú àpáta wọ́n dẹ̀rọ àpáta làwọn míì sá wọnú àwọn omi àwọn òkun àwọn ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní wọ́n dé òun gbà ní ọ̀pá tó fi jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ibi ibi tí àwọn àjẹmú tí wọ́n mọ pọ̀ sí lọ́nà ìlú àwọn àyè báyìí nínú ogun ni wọ́n fẹ́ ní òfin nínú àwọn àgbàdàbí nínú omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá ìjẹ̀bù ń ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá aláwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn àyè yìí ni wọ́n máa ń mú ní àyè tí wọ́n ti lọ kà. Àwọn àyè yìí ni wọ́n máa ń mú láyè tí wọ́n ti lọ ṣe ìgbìmọ̀ lórí pé ibi tí àwọn àjẹ̀mú wà ìgbà tọ́lọ̀ bàbá wa ká wọn kó lórí ìyá tọ́lọ̀ bàbá wa ká wọn màláìka níbo pé òun tún fẹ́ ṣẹ̀dá ẹ̀dá mi tí ọ̀rọ̀ àmọ́ owó mi rẹ̀. ilé ìlọ́ka tí wọ́n ti ń ṣerú béèrè ní pé ìrọ́lọ́mọba ìdáàbòtò kùn dání ìsìnkú òní dàgẹ́gẹ́ bí àwọn àjọ ni tí wọ́n kọ́kọ́ gba ọjà yìí fẹ́ tó wọ́n di oníṣòkùnrin ọlọ́pàá bá fún wọn lẹ́sẹ̀ pé fọ́ọ̀dà ìní àdánù náà dáadáa ọlọ́pàá bá ní kí n tẹ́lẹ̀ náà ẹ̀ nínú ẹ̀ka rẹ̀ èyí pápá tí wọ́n fẹ́ dáhùn ẹ̀dá tí wọ́n fẹ́ dáhùn òwe ní èmi nìkan ní wọ́n máa àwọn ẹ̀dá tí wọ́n fẹ́ dá ló ń ti pé irú àwọn ọ̀gá wasu siapa kan mawari da masu kuma ya ka kama da daga ne a wannan sun siya yang yi wajen yin noma a wasu ranar ma ba sa na sa da sai wanda su ko kusa ko iko ma ko kuma ta mu na da ka ba ni semua a wannan ranar ma ba da yin da na wasu ni tiya ni tara yáàdì tí láti máa fi gbé ẹ̀sìn ọlọ́mọba lárugẹ. Àwọn tí wọ́n máa lọ gbogbo ìṣẹ́ ni wọ́n fún ìjọsìn fún ọlọ́mọba wọn gbà. Oníkan oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́mọba fẹ́ dá. Pàápàá jùlọ iná àti àgbẹ̀nà lọ́lọ́mọba ti dá. Tó sì fẹ́ fi àwọn ẹ̀dá àti sínú wọn. Àwọn ẹ̀dá ìgbìyànjú tí wọ́n wà máa fi bẹ̀rẹ̀ lórí sáàtì lórí ibi sáàtì káàkiri bá ti ní sàlẹ̀ rà ní òkú ní iléeṣẹ́ wa sàlẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ní ní nínú tí ọlọ́mọlá tọ́ka sí pé kọ́ọ̀lá ìní ni àálẹ́mú máa la sàlẹ̀ ní ìlú ní sẹ́mi lọ ẹ̀ nínú nípa rẹ̀. nígbà mi ní sẹ́mi ò pé ẹ̀yin náà pé nínú ẹ̀dá gbogbo ọ̀sẹ̀ ní ilé ẹ̀sẹ̀ ìjọ sì sọ́nà ọ̀gá nínú ní gani gbígbà ilé ìtọ́lẹ́ pé mi ọ̀nà ìmọ̀ mo fẹ́ gbé àti ní lọ́nà ìdílé jésù àti ìfà ẹni ọ̀pọ̀ wọ́n fẹ́ nínú wọn tí gbogbo wọn náà kà fún ẹ̀ ní ṣùgbọ́n ààrẹ mu máa ra tààrẹ mu kí sí mọ̀ mọ́ ẹ̀ náà ẹni tí kọ́wà nínú àwọn tó ń gbé jáde. ได้ได้มาวันนี้มาประกอบกันทางวันนี้วันนี้ได้ปฏิบัติธรรมวัดแต่ตอนนี้แล้วเพราะว่าตัวมีใจนะถ้ามาขอกันในหนูมาที่วันสาบเรื่องเรามาบักจะนี่มาได้ได้ดีทำอะไรกันทำอะไรกันก็คือว่าเราต้องมาบักที่อาวิสระปัญญาอะไรมาได้ที่เรามาดูดีใจก็ได้จ้าเมื่อวานมาที่เด็ก 其实是在在在我们职业需要大部分的，那那么大的河南湾，河南会你们家都理解，也在使用自己我们去改，然后呢来看看看，你生命最外表是你啊，你生活中那个，那我让你拿起你。ya faru da ke kada ni na da ni dan ni da da ni da wani wawa faru da ke kada Jadi Ini ada. watu wenye harufu wanarufu ebisira kamagala nimumanyi muwakurani nibamafahumibiyikala balama babantu amahadasigali n'abantu byali harus n'omwega ekyokimu okwala kutomeramu ini. wali pakamogoto kasi amaharufu wanarufu nebebinyali mulimu otinjaterebeke abo mebebisaja abasibalamabantu gbogbo ẹjọ́ láti fẹ́ tẹ̀lé wọn tó fẹ́ ṣe mú kí wọ́n ti wọ́n bá sọ fún pé ìdábàá náà lè fi sílẹ̀ fún ìpàdé àfẹ́. Bàbá tó mú orí o, àníwò láàbẹ̀. Torí náà, mọ́sí àìgbàgbọ́ bá wà ní sàlọ́wọ́ domin àwọn màláìka náà náà bá ń gbọ́ wọn hàn nírú ẹ̀dá tí mo dọ́gbìn ènìyàn tí mo fún láǹfààní àti sẹ̀sẹ̀ láàrin tọ́lá tọ́lá òkú mú dáadáa tọ́lá òkú mú dáadáa ìgbáyé ni ti wọn lọ. mo ń pè é sẹ̀dá tí láyà fún agbára làbá wọn ò ní agbára àti wọn ò lágbára àti sẹ wọn ò lágbára àti pọn tí ọlọ́run ọba bá pa wọn láti bọ̀yá parí nàná ìmọ̀ràn ẹ̀mí wọn pé kí wọ́n wá sí gbogbo tí a ti pa wọn láti yàtọ̀ sí dẹ̀dá ọlọ́run ọba pa láti ṣe báyìí mọ́tò báyìí ọlọ́run ọba ti fi lágbára àti sẹ̀sẹ̀ lọ́ba lójú gbogbo babu musulmi da babu kuma musulmi a dalilin gani na lọ́ọ̀lọ́wọ́ tó sọ fáwọn ọ̀rẹ́ ṣàfihàn ní tí mo fẹ́ dánwò lára ní tí mo fẹ́ fi hàn ní èmi náà ti lẹ́yìn ọ̀nà. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء كلها فلما رأيت أنا كلهما sai ba ta kama malaika ne ba ọlọ́run ọba ọmọ ẹ̀dá náà ó sì ṣe àlàyé láwọn àyè ní oṣù dá ọlọ́run ọba ọmọ ẹ̀dá lágbára rẹ̀ ní etí ọlọ́run ọba pàṣẹ kí wọ́n wu ẹ̀dọ̀ wá ní oríṣiríṣi orí kí ìṣẹ̀dá àwọn ọmọ ènìyàn náà lè yàtọ̀ síra wọn lẹ́yìn ìgbà tó lọ́mọ bá dá àgbáyé adámọ̀ náà lọ́pẹ́ ní síra tó bẹ̀rẹ̀ sí ní ní ọlọ́run ọba wá fẹ́ fi ipò rẹ̀ fẹ́ fi وعلم آدم الأسماء كلها ثم قرر نور فبوسوك ثم نبي آدم وقل فيك حقك Sosai ti ọlọ́run ọgbọ̀ fi orúkọ rẹ̀ máa jáde ààrẹ ààrẹ ìṣọ́lá ìṣọ́lá lé ìtọ́jọ́ kan nínú àwọn àgbéga pàtàkì tí ọlọ́run ọba ṣe fún ànábi ààrẹ tó fi yàtọ̀ sí gbogbo àwọn lórí tí máa lò fún un bá pé ní ìdí olùgbà èmi náà tilẹ̀ èmi náà rí nǹkan ṣùgbọ́n ànábi ààrẹ ààrẹ ìsọ̀lá kò sí sí ọkà eléyìí wà nínú gbọ́dọ̀ ẹ̀mí tí àwọn ọmọ ẹ̀dọ́ máa fi ní ànábi ààrẹ lọ́dọ̀ bí ìdàgbéyà nígbà tí àwọn ọmọ ẹ̀dọ́ bá ra wọn nínú ìdààmú Imandiro kiranya bahwa serigala ni semua tare dokan Nabi Adam. Semua anak sosok Nabi Adam alaihi salatu wassalam ni anta abun nas. Kiranya bata amuna dalam kamu. Khalaqaka Allah biyadihi. Allah mabata rabbal wa huwa وأسجد لك ملائكته وصف ملائكة لك تموت لك لك وعلمك أسماء كل شيء bẹ́ẹ̀ ni ó fi máa ń kó ọmọ fi sọ gbogbo pátápátá ní bẹ́ẹ̀ ni kò tún ní ó fi sọ lọ́sùpá dáadáa ìyá ọ̀pọ̀ torí náà lọ́ba àti ọlọ́mọ ọba rẹ̀ tó wá sí ìdájọ́ láàrin wa nígbà tó ń lò ní pé lọ́dọ̀ ẹ̀yìn ipò ńlá ni ọlọ́mọ bá gbé ànírí adam sí látàrí pé ó fi ìmàmá ثم عرضهم على الملائكة ولما بقى قوادهم الملائكة وجوه كاسين بقى ولما بقى قصواني وصفهم الملائكة لساسين طبعا سقوم وطوي فقال أنزلوني بأسماء هؤلاء إن كنتم صادقين سواء صاروخ ووجوه أمتن جمعات المسلمين إن كنتم صادقين فلا تكفي قلوبكم مني ที่เราเหมือนพระราชนี้แต่เหมือนรู้สึกแต่ว่าก็อาจจะวุ่นยามเราไม่ได้ตัวนี้คือที่ว่าที่เกี่ยวกับเราเราได้ในเรื่องอะไรแต่ละมุมก็คือเสียได้ในตัวเดียวกัน也是来看过人都过来，因为我们上网写那个，那个例子是。 ìyẹn tó ara rẹ̀ tó fún mi ọlọ́run ọba máa fi ní wọn pé ẹ̀dá tí ó tún ní lọ ń bẹ ẹ̀dá tí ó ní bẹ́ẹ̀ ò ní bẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ṣe àdúgbò yìí fún wọn. قالوا سبحانك لا علم لنا إلا ما إنما أنت العليم الحكيم قال سبحانه أو ملكا حديثا اسمه النظر لا علم لنا حليمك إلا ما علمتنا يا من تربة الصلاة àwọn tó kó síwájú wa àníyàn nípa wọn àmúrúkọ wọn àmọ́ nǹkan kan yàtọ̀ sí tó fi mọ̀ wá. nítorí àdìsí pé ìmọ̀ orúkọ àwọn àbá ẹ̀rọ ọmọkò fi mọ àwọn màláìka. Yéńdà ká ń tẹ̀lé àyè dájúdájú wọ ní olùmọ̀. Ní ìmọ̀ rẹ̀ káyí gbogbo nǹkan. Àkàkín wọ ní ọ̀jọ̀gbọ́n. Tí ọmọ قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون قال يا آدم أنبئهم بأسمائهم ليس أن يلعب يا نبي آدم عليه الصلاة والسلام قيل يا نبي آدم wa وسوامو خامو Dari anda tidak akan sampai sini kepada ya Allah Kabar Lalu kuala ini Kabar Lalu kuala ini Kamu Lalu kuala ini Dari ya Allah Kami anda tidak akan Mari Selat Dan sedang Kami kuala ini Dan kuala ini Masih ya Allah Dari tadi Ibu Rasa Dari tadi ya Allah Untuk anda tidak akan Mari Simu Allah àwọn dẹ̀ ti mọ̀ pé òfin ọlọ́pàá bá kí ànábì adam tó ti ṣàyọ̀ pàmò gbàdámà àǹfà àgùnjẹ àtúnáàjì lẹ́yìn ìgbà tí ànábì adam wá fún wọn nílò tí lọ́pọ̀ àwọn orúkọ ọmọ fún fọ́ọ̀rọ̀ adam àkùnlẹ́kùn mọ́lọ́mọ́ bá wọn sọ fún wọn pé ìgbẹ́ ń kí sọ fún mi pé èmi àlẹ́mọ̀ bá ìbọ̀sọ̀ náà wá ìgbàlá èmi ò mọ̀ mọ̀ gbogbo tí ọ nínú àwọn sọ́nà àti nínú rẹ̀. Mo mọ gbogbo tí ó pamọ́ nínú àwọn sọ́nà àti nínú rẹ̀. Ẹ̀kọ́ mọ tí ó pamọ́ àti dájúdájú kí n tí ó mà kò ní pamọ́ sí. Wà á lẹ́mu máa ti lòlú rẹ̀ wọ̀ máa tó ń di nǹkan tó mú. Bẹ́ẹ̀ ni mo ní ìmọ̀ nípa iṣẹ́ ẹgbẹ́ náà àti iṣẹ́ ẹgbẹ́ pamọ́. Gbogbo ẹ̀ ló sì ti mọ̀. Àwọn olùmọ̀ àwọn láwùjọ àlàáfíà wọ́n ní gbọ́dọ̀ ní tí ń tọ́ka ẹni tí ọlọ́mọba ní mọ̀ gbà ní ti ẹgbẹ́ hàn bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ọ̀pá mi sí ń bọ̀ kàn yín ní tọ́pa mi sí lọ́yà ẹ̀rú bá dé ẹ̀fẹ́ kí ẹ lọ́mọba kí ó bẹ́ẹ̀ ní kankan sórí ilẹ̀ yàtọ̀ sẹ́yìn ẹ̀yin lẹ́fẹ́ máa fẹ́ lórí ilẹ̀ torí náà ẹ̀ wí jáde ṣùgbọ́n mọ̀ kan àwọn olùmọ̀ ní ìwé sọ́dẹ́sẹ̀ fọ́dẹ́ pẹ̀lú tí sí i máa máa ẹ̀kọ́ gbogbo tí ẹ̀dá ti pamọ́ àti tó ń jáde kò sílẹ̀ sí ọlọ́run ọba ọ̀nà nípa rẹ̀. Táyà ni ó fi yẹ wa pé àwọn mọ̀lẹ́ka náà mọ bò fún wọn nínú ẹ̀kọ́ kan. Wọn ò ń pa ń tọ́pa ní àyà àti tọ́lọ̀ mọ́ lọ́dọ̀ àti àwọn. Karma mereka ni manipulasi pada ini jadi ketimbang. Mau ni manipulasi pada siapa dah ayat si siapa mereka bino. Ini tinggi waktu karma mereka. Mau sini mau berada mantrasi. Jadi aku kesembuhan untuk mantrasi. Baik ni àwọn mẹ̀lẹ́kì ọlọ́mọ bá wọn ò sí nípa àwọn tí a máa gbé nípa pé kò sí náà ìtọ́ka tí wọ́n mọ̀. Àwọn olùmọ̀ wá sọ pé bẹ́ẹ̀ sọ̀mù mẹ̀lẹ́kà tí wọ́n súnmọ́ lọ́mọba nínú ẹ̀dá. Wọn ò ní mọ̀ nípa ìmọ̀ ọ̀pọ̀ lọ́mọba tó pamọ́ sí wọn. Bọ́ọ̀ wá lọ́mọ ẹ̀dá tó yẹ pé àyè tó ń wó sínú ẹ̀sọ́ lọ́mọba. Bọ́ọ̀ ni ó ṣe nímọ̀ nípa ọ̀pọ̀. Lọ́mọ ẹ̀dá tí bá lóun mọ̀ ṣàkàtọ̀ pamọ́. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ń ó gbéra rẹ̀ sípò ọlọ́run ọba ni. irú ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀nà tí ó mú fún à ọ̀nà pamọ́ torí wípé ti ọlọ́run ọba ló mọ̀ fi pamọ́ ní wọ́n á sọ fún wa pé ẹ mẹ́ta ọlọ́run ọba ló kò sí èké nù torí náà ẹ máa bọ̀ gbogbo ẹ̀ ní sọ fún mi. irú ẹ̀dá tó bá mú báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ níwọ̀ ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni káàmì kọ́dà àwọn ìwọ̀n ní kì í sẹ́ni dáàmú ọkọ̀ fún mùsùlùmí wọ̀. a rí pé àwọn kàńdà tí wọ́n máa ń tán àwọn ẹ̀dá jẹ. kọ́dà àwọn ní wọ́n máa ló ń fọ àbá ní àbá àdàmú. ìwọ́n gbogbo tí ó fa ńlẹ̀ náà lọ. ọmọbìnrin pápá lọ́kọ ẹ máa bọ̀ àbá wò sáà àbá ní kí n tó ń wá jẹ́ máa bọ̀ láàbọ̀ rẹ̀ wò bóyá iṣẹ́ ni wọ́n sọ sí tàbí kò ní lọ sí ẹni tó fẹ́ lọ sí ìrìn àjò wọ́n ní kọ́ náà bá bọ̀ àwọn bọ̀ sínú àjọ náà dá tàbí kò ní dá irú wọn bẹ́ẹ̀ láì sí èmi bí òkúrọ̀ náà ni wọ́n tẹ́ ẹ bá ti ẹ̀wọ̀ tẹ̀lé wọn ẹjọ́ ọkùnrin lásán tó ń tẹ̀lé àwọn ẹ̀wọ̀ tẹ̀lé wọn fúnra mi lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ẹ̀rí pé láàrin òun àtayá rẹ̀ mú ẹlẹ́ ìjà ní gbogbo ìgbà nínà ní gbogbo ìgbà ẹ tí ó wọ́sẹ̀ nìkan tí ó lé tí ọ̀kọ́kọ́ wọ káàkiri kọ̀sẹ́ni tí ọ̀fẹ́ náà nílé ayé kọ̀sẹ́ni tí ọ̀fẹ́ lówó kọ̀sẹ́ni tí ọ̀fẹ́ kọ́lé mọ́lé nínú wọn bẹ́ẹ̀ tọ́lá ẹ̀kọ́ mọ̀ nípa ọ̀pọ̀ ó sì mọ bí ó ṣe ní tí ó lé tí ọmọ tiẹ̀ tí ó fi wá mọ̀ ẹ ti kẹ́nìkan mú wa kù. 就不会这样。啊，这样我们我们俩爽。Cuma kami cuma mama itu insyaAllah Cuma Vincent Chopin. Đó là cái tôi đi tôi đi xem để tôi xem để tôi đưa lại đã. Vincent Chopin tôi đi phần này các đại đệ giả mình để lúc mình là thông ban và mình yêu của chúng ta là một người đó. Phần này thì nó siêu thì siêu là mà đang vô quê đã. Nhớ là mà ba cha à giờ mình đã tin về cả đi rồi. Vô vô tin ban tin tòa giờ mình đã cả đi rồi. Thế quy lọc và lọc và mà mình không ra khỏi dưới lại đã. ìwé ìṣẹ̀lẹ̀ yẹn òṣìṣẹ́ ọlọ́ọ̀bá rò pé ìrẹsì ọlọ́ọ̀bá bá dá mú mi ọlọ́ọ̀bá bá ti fún mi ní ìṣẹ̀lẹ̀ lórí rẹ̀ fọ́dọ̀ ti lè sùn lọ́pọ̀lọpọ̀ oníbẹ̀ torí náà wọ́n ń bẹ fún tó ti ṣẹlẹ̀ sí wa gbogbo ẹ̀ ní wọ́n mọ̀ lọ́wọ́ á nù yàrá nígbà àwọn múra bóyá mo fi mi sínú báyìí mo sì fi ten thousand sínú rẹ̀ mo jáde gbogbo ẹ̀ lọ́sọ̀dọ̀ àjẹ́ bí mo ṣe ń lọ sí mo bá lọ sí àwọn tó ṣe ṣe fẹ́ pé tí ọmọ fún gbé pàdé yìí ṣe à lọ́wọ́ kò sí kò sí kóyà lórí rẹ̀ tó ní ìwọ̀lẹ́ lágbàdo ọmọ alágbádá. kọ́dà báàgì tó gbé dání ten thousand bẹ́ẹ̀ ló bọ́ síbẹ̀ yóò tó sọ fún ọgbà yá wá one thousand ní àbí five thousand bẹ́ẹ̀. lọ́yà yẹn lẹ́nu bóò ló ṣe mọ̀ wọ́n sì ní ọmọ kọ̀kọ̀. oníṣẹ́ ọlọ́ọ̀bá ní àzẹ̀lú tí ń bẹ pẹ̀lú rẹ̀ ó ti sọ fún àzẹ̀lú tí ń bẹ pẹ̀lú rẹ̀ tó fi ní gbogbo tí ń bẹ lára rẹ̀ ó ဒီအန်ဒါရောညီမလေးပေါ့ဒီကရိုက်ညီလေးပေါ့ကိုယ်ခေါ်တဲ့ဒါမှကရိုက်တဲ့လူတန်းကိုယ်ပြည့်ရုပ်ကိုမွန်တဲ့ကိုယ်ပြည့်ရုပ်လို့လည်းရောကုနာစတော့မှာပါဒီလိုမျိုးလာမှုသိဆောင်မှုကစိတ်ပြည့်စီဆိုင်ဒီမှာပပနေခြင်းပေါ့သောဝရေမှာခြင်းပေါ့ကကျောဝါတဲ့လို့ပြောတာဒီလိုပေါ့လေလို့ဆို nígbà míì ké nínú ìgbà tí wọ́n mọ̀ tó ló ti ọlọ́run sọ̀rọ̀ náà wà ní ìwàsọ̀rọ̀ náà nígbà wọn bí léèrè pé nígbà míì wọn mọ̀ sọ̀rọ̀ kankan tí òun gbà òun ti ọlọ́run bá nígbà yìí. ṣùgbọ́n nínú ọgọ́rùn-ún wọn tí wọ́n sọ ẹyọ ọ̀kan ní mọ́ńdà náìtì náà ní kòkò ní gbà ẹyọ ọ̀kan tó ti mọ́ńdà ní oní ọlọ́run náà ṣe báyìí torí kọ́ fẹ́ dẹ́wọ̀ ó sì fẹ́ dáwà náà. นี่แหละที่เราต้องพาราชสวัสดิ์การจะข้อมูลมาได้การที่มุ่งมั่นอยู่คือถึงจะได้ได้เนื้อเสือจะมาถึงดักดักทำว่าจะไม่ว่ามันเป็นแค่เราซื้อมาได้แต่เราไปคิดพอที่ทำงานในการสร้างงานในความในใจถ้าเราได้ทำมานด้วยสิ่งว่าจะต้มงรู้เองเอ๊ะสิ่งว่าก็ยิ่งรู้ได้งดเไลาสักการะว่าสักครั้งบ้านเราไม่ควรโดนสุดที่จะได้ก็จะได้สิ่งนั้นได้ Kira ya kẹtùmọ́láyé múta ẹni wọ́n máa ń sọ tí ó sì rí ní ìgbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò ní nígbà àṣàrò lásán ni. Gbogbo ẹ̀tọ́ láti ní láàká àwọn àgbà. Ìgbà tó lọ bá yẹn pé nǹkan báyìí báyìí ló mú mi kí ni tó tẹ̀lẹ̀ sí mi gba พูดฝากก็คืได้ได้เพราะการเป็นนักศึกษาที่มีความพยายามทนได้ละพูดฝากเพราะการตัดหรือมิเตอร์ได้มีนาฬิราดัคือที่ทำได้ลก็คือว่าเพราะคามละว่าปอกเพราะฉะนั้นที่มีมวลน่นเรื่องนี่ก็ย่อมมาจากแม่รักความนอกความมีสุดใดนันที่มีว่าแน่นเพราะนั่นเราชี้ชัดมีนาฬิาดัง kí wọ́n sàn pé lágbájá ọkàn rẹ̀ náà sí ọwá kí ọ inú ní ọmọ ti dá tí wọ́n ní sí ní ọ̀nà tó wá sí i yóò sì ní pé wọ́n máa dà ní àwọn ìjọba pọ̀ kí ló dé tàbí dá sùn lágbájá ni kódà láti ní láti pé gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yọ ní agbára ní kò sẹ́ni tó ní máa kọ̀ọ̀kọ̀ àyàfi ọlọ́mọ bá ti tán ìgbà yẹ pé wà á wọn ní bẹ́ẹ̀ ní máa kọ̀ọ̀kọ̀ wọn náà ní sáà rẹ̀ káàárẹ̀ ọ̀dọ́ ní oṣù ọ̀tún ń bọ̀. Gbogbo àwọn tó yẹ kó lò káàárẹ̀ òfin nígbà ọ̀nà àfẹ́fẹ́ náà láàárẹ̀ ọ̀gá wa. Ó ti mọ ibi tí ó gbà wa, yóò sì fi mọ tí ó sì ìgbà ní ìṣá rẹ̀ máa ń rìn àjò tí wọ́n là bá mọ̀ mọ̀ kọ̀ọ̀kan tó bá ti mọ̀ tó wọ́n là kò ní ní ìwà ọ̀pọ̀ nínú káàmù ọ̀rọ̀ láti mọ̀ sí à òkú wọn ní ọlọ́wọ́ bá ti káàmù yà lọ òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ti káàmù lọ sí wọn wá bọ́dà lọ ní ọkọ̀ afẹ́ tó ń lé tí wọ́n ń ṣe tí ọlọ́wọ́ ní ẹnikẹ́ni kọ́ bá lọ bá wọn. โลกนี้นี่แหละมันได้เฉพาะปลาตัวส่วนเรานั้นเราต้องมาพบสิ่งสิ่งพบเดียวเราพบเดียวตัวเรามาติดขึ้นมันก็นอนบนหินดามันก็นอนบนดานั่นแหละเพราะสองมันก็นอนบนดาด้วยสุนัขก็บ้านเราบ้านมันก็มีมันได้แต่ตัวที่เราของตัวที่เสียเราด้านนี้ก็ขาดแค่ก็ตัวที่เสียเก็บอยู่ตัวที่ได้ยังไม่ได้ตัวได้ได้ตัวที่เสียได้นี่แหละ irú ẹni bẹ́ẹ̀ ó láyé bá láyé àti ó ti lọ áàtì bàbá túbá tó ń gbóná láyé láyé ńlá náà tó padà sí náà sì sí àwọn ènìyàn ní áàtì tó ń bẹ lórí rẹ̀ nípa áàtì ti tẹ́tẹ̀ tí ó kò sí mọ́ gbogbo àwọn tó ti fi ọdún orí rẹ̀ ti sẹ́yìn ló fẹ́ sí ká tó ń tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni àbúrú náà ọ̀nà ọ̀gbọ́ sọ̀rọ̀ àṣẹ ẹ̀dá jìnnà sí kò sẹ́ni tí ó ní ọ̀pọ̀ àyàfi ọ̀nà wannan magana da ya kan magana ya kasa ji to sun kai wannan mabuwa da ne to sun san ba wannan magana wannan mabuwa sai wani ne taro وإذ قلنا للملائكة نكشفت الجنوب لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وأتي النبي آدم عليه الصلاة والسلام sọ́sọ́ gbogbo tí wọ́n ní mọ̀ nípa rẹ̀ wọn náà máa bá rẹ̀ kí ọlọ́wọ́ bí anábí adam sípò àpọ́nlé bí ẹnu gbogbo olùrànṣẹ́ máa wà nípò lọ́dọ̀ àwọn mengharapkan mereka datang walaupunnya dan mereka tersinggung di atas awapkan mereka datang tapi ibadat mana di atas mereka berserah sesuai segala mana di atas maka dari itu dan buku awam mereka beribadat mana di atas mereka berserah Mungkin sahaba, mana ayat ni sebenarnya, dan saya ni sendiri pada dan ini. Kau ni salah kok. Juga ada salah lagi. Asal aku ni ada siapa mau ada mau mereka. Kalau mau buat mana gara tidak kau kau malam. Bukan kalau orang apa mana saja di musim. Kemarin sunyi ọlọ́run ọba ní wọ́n kọrí kalẹ̀ òun sì ka òfin ọlọ́run ọba ọkọ̀ kọrí kalẹ̀ tó o lọ sí nígbà ọlọ́run ọba lónìí fún wa pé ẹ̀sìn nípìnlẹ̀ kì í ṣe màláìka kò sí nínú àwọn ẹ̀dá màláìka nípìnlẹ̀ rẹ̀ àjẹmú ni nínú àwọn àjẹmú tọ́lọ́run ọba dá tí wọ́n sẹ̀lẹ̀ lórí rẹ̀ àwọn olùmọ̀lẹ́ nígbà tí èsì wà lórí rẹ̀ ọjọ́ nìkan nínú àwọn tí ó dúró déédéé tó pọ̀ fún ọlọ́run ọba nínú àwọn àjẹmọ́ torí náà nígbà tó lọ́mọ bá ràn wọn mẹ̀rẹ́ kà tí wọ́n wá pa àwọn àjẹmọ́ tí wọ́n lé wọn kúrò lórí ilẹ̀ ọlọ́mọ bá dé ẹlọ́pọ̀ torí pé ọjà ní ọlọ́mọ bá dé ní mọ́tótó fún ọlọ́mọ kọ́lọ́ ọlọ́mọ bá wá sí àdéga fún bọ́dá padà sí sánmà lọ́dẹ̀ tí ń sẹ̀mí láàrin àwọn mẹ̀rẹ́ kà nígbà tí àṣẹ yìí dé èso pọ̀ dáadáa وقريب على كما نري آدم واستكبر وتشتري لكم تشتري لكم تشتري ọsọ kọlọ pé àtàkọ ìròyìn wọn tẹlẹ máa kọ ìbàdàn fún ànábì àgbà lẹyìn ìgbà tẹlẹ pé mo lówó lè fún lọ ọlọpàá ní mi náà ẹwọ mi tó ti lórí ju ànábì àgbà ó ní torí pé iná lọ fi dé mi wọ ọlọpàá wú lè fi ẹrọ kọ ló fi dá nínú ẹrọ pa àti ilé lọ́dọ̀ ti ẹ̀yìn mẹ́lọ́ tó mi nìkó ní náà wọ́n ló ń wọ̀ nítorí kalẹ̀ fún ànábẹ́ àgbà rẹ̀ ní ìbálàkì ọ̀dọ́là. Wọ̀ká lẹ́nu ẹ̀ka kìíní wọn náà bá ní láti gbà náà ọjọ́ kan nínú àwọn kòkòrò. Ọlọ́run bá tún láǹfààní àti tún bá ọkọ̀ kọ̀ọ̀kan bá tó ń wọ̀ nítorí kalẹ̀ láyé láti. Lábẹ́ àyà bá rí pé àwọn màláìkà وفي عبادتها النبي آدم دعوة من تلاس يوم مضى كيف فينا في إسوى النبي آدم وتفتات له له المثل إسوى تسع تقولي قضاء وأمون ملائكة إن في وضع مراقب عليه أسير أمي أدوى أن يكون من الخامس ṣùgbọ́n àpọ́nlé ká ṣe fún wọn lọ́lẹ̀ gbé mu àpọ́nlé tí àwọn mẹ̀lẹ́kà ṣe fún ànáyé adára lórí pé àwọn ọkùnrin kan dàbí rárá o ọlọ́mọba ọ̀gbà nínú ìṣẹ̀lẹ̀ àtiwá tí ọlọ́mọba sọ̀kalẹ̀ fún ànáyé muhammad sọ̀rọ̀ ọ̀gbà fún ẹ̀ka. lehet konuşanlar, konuşanlar pasyonlar modelleler. Találkoztak ugyan lehet konuşanlar tudni กัตวานิยมในขันธ์มาตายโสริขันธ์มาตาสัตยโสริขันธ์มาตาสัตยโสริขันธ์มาตาที่ว่าของพระพุทธเจ้า وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا اللهم بارك لنا المساجد ومن المساجد أمومتي tí a fi ń ṣètò ní ọlọ́mọ bá ní kí òun nìkan torí náà gbọdọ̀ ló fún ẹnìkan kan ẹnikẹ́ni tó bá lò fún ẹnìkan ti fẹ́ lọ sọ́lọ́mọ tó bá lò fún un nílò ìjọsìn ṣùgbọ́n tó bá lò fún un nílò ti àpọ́nlé irú ẹni bẹ́ẹ̀. utilizarse en la excesivo turbi, no lo vamos a estudiar desde el lado musulmán. Unido que se habla hasta la nava de los sunan, o confirmará que su origen de Feta. O sobre el mismo dice que si vaya a firmar para descanarse, quiero que origen de Feta me cambie en Kumurani, o de mi lugar, que yo no autoriza de Feta.

เชื่อบัตรที่หยาก็มาดอลลาร์เลยดอลลาร์เลยระหว่างที่มาสามแล้วก็กระดาษก็มาดอลลาร์เลยบอกว่าละคือที่สุดยูดูการนี่รอเลยแต่รอรอเลยก็รับคุณสีดอลลาร์เลยนี่สุดยูสามารถได้ระหว่างนี้คนคุณ ẹsẹ̀ àti wájú báyìí lọ́wọ́ àti ilẹ̀ àti mú. Ṣùgbọ́n ní bàbá rẹ̀ gbogbo ara ni bẹ́ẹ̀ má yà àti pa àti ta àti gbogbo ẹ̀kọ́ sí èdè òjì kan náà. láti fi eléyìí ní kí ó burú náà. èmi náà á gbà lọ́la dà kò sí ní ìṣe tó ti rè ọmọ wa dàgbà gba á gbà lọ́la dà o. a lè ní ìdáàbò ṣùgbọ́n ní ìṣe kò sí ní ìṣe tó ti rè. náà ní tó mọ fẹ́ kíyàn máa kà lọ́yà áàpù náà áàpù nígbàdà.

tí wọ́n pà yálà ọkùnrin ni wọ́n tàbí obìnrin ni wọ́n tí wọ́n pe ara wọn láàrín tí wọ́n gba ara wọn lọ́wọ́. eh, perché avevano pronunciato il lungo essere qualcuno come Troglovan kasi kikisna mereka membutuhkan padamu jumlah dan danda buatan tirawatan perawan bahwa suatu dikira jawa di gue hewan lembaga kesehatan sini bertugas Yo ada kulit dan dan kamu nanti mau ya tabawan juga tidak ìgbé ẹni tí ọ̀la sí àmọ̀ kojú òkè ọlá kojú bí onígbèéraga tàbí òmùgbà tí ẹni lọ́dà àmọ̀mí látàrí tí ó ń gbìyànjú láti ṣe tí ọlọ́mọlá tó bá láṣẹ ó ń gbìyànjú láti ṣe tí ó ṣe kí obìnrin lára ìrọ̀lọ́ ọba kí ilé ọkọ̀ wà ní ìrìnà kò sí ṣùgbọ́n nínú kíkí tí ọlọ́mọlá yọ ní sẹ́kìlì ọlọ́mọ ọba ló pa àwọn màláìka láti fún wọn sí wọn sì sí ọlọ́mọ ọba ló ṣe pọ̀ káwa káwa ní òsì káwa tọ́kọ̀ fún wa ká sí torí náà káwa ní òsì náà sí. bákan náà lábẹ́ àyà yìí wọ́n fi hàn pé nínú ìwà burú tí ó tóbi ọ̀nà ni àrẹ̀ ti bá ìgbéraga mọ́tòmọ́tò kẹ́yìn ọmọ òkútó sínú òfin tó láti gidi irú wà láàrin wà ẹni tí ń máa kú nípa ọlọ́mọba àrèkèrọlá nínú àdéhùn tó lè sí tó ní mo tó mo tó aṣọ ẹ̀mí ọlọ́mọba ní ẹ̀mí nìkan ní wọ̀ ẹnikẹ́ni Lọ́gbàwá tẹ́lá ọ̀rọ̀ fẹ́rẹ́ mímọ̀ sí wọ́n lọ́gbà ní kí àtìlẹ́yìn tí wọ́n ti tó wà. Èsù kò sí nǹkankan tó mú mọ́tò òfin ọlọ́mọba kò sí nǹkankan tó mú mọ́tò òfin ìfẹ́ ọlọ́mọba ní ẹsẹ̀ tayọ pé ìgbéraga èyí tí ànábì àdàbẹ̀ ada wọ́n dá lójú tí wọ́n mọ bí wọ́n ṣe dá nínú ọ̀rọ̀ nínú ẹ̀rọ pọ̀ wọ́n á lẹ́tọ̀ọ́ nínú ìmọ̀ tó ń kalẹ̀. Ilé ìjọsọ̀ ọ̀dẹ̀ náà lọ́sọ̀rọ̀ ẹni tọ́lọ̀ mọ́ bá tó jìnà sí ìṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀dá kò mú náà wọra rẹ̀ dáadáa lọ́wọ́ wà nínú àwọn ìfúnra rẹ̀. Lọ́wọ́ ẹgbẹ́ lágbájá ọ̀sọ̀ dodo fún mi, wọ́n rọ̀ pé alágbájá ọ̀gá dọ̀wọ́ náà. Ẹni wa mọ̀ ti káyà rẹ̀. Àwọn alágbàdé rẹ̀, ọwọ́ wa lọ́dàgbà sí, oníyọ̀ wa máa láàmú sí lónìí. Ilé ìyọ́mù wa kọ̀ọ̀ sí lẹ́yìn. Ètè sọ àníwọ̀ pé ọ̀rọ̀ ta nínú ìlú sọ́rọ̀ ọlọ́run kọ̀ọ̀kan ni sọ́rọ̀ títí ọlọ́run ipò ọlọ́run àti tòkísẹ́ rẹ̀ lọ́yẹ̀ ká mọ̀ wà dúpọ̀ ẹni tí ń wù ẹni tí ń wù láàmú eléyìí ọmọ wa kò rí tó eléyìí ní ẹni tí ń bẹ̀rẹ̀ àdáwò tí ọlọ́run wa ipa ti ní ike ẹ̀sẹ̀ àkọ́kọ́ tí wọ́n ṣe ọlọ́run lẹ́yìn ìgbà tó dáa lórí ìrajà ìtọ́fà ní ìgbéraga tó ti ṣe torí náà ìgbéraga ọ̀kan nínú ìlànà ẹ̀sìn ये जिनका पकौर निकला डालना थोड़ा इला ये जो कोई जॉब है रातना वो घूमते सुबह का तो सीधी होती पर मगरों या आवाज आ गया वो घूमते निकली होती सुबह में मकान जाए उसमें जन्नत का मकान है पंच दिन पांच दिन का वाचिंग दिन के जिसका अफगानी एंड कैन Simpan mereka dirinya kunci Diraka Karena ada kasih ya. adalah Ini saya Dalam mawasi ada láàrin nínú àwọn ẹ̀yà wa ní dúró ní ìlú ẹ̀rẹ́ wá tó kọ̀ pẹ̀lú ní ìlọ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ inú mi ní máa bá yẹ. bẹ́ẹ̀ ni a sì nínú àwọn ẹ̀yà wa tí wọ́n rẹra wọn sílẹ̀ tí wọ́n gbọ́ ọmọ ọmọ wọn tó kọ̀. ǹjẹ́ àgbéga ló sẹ́kù wọn tàbí kí ni tó kún sí nínú ọlá tọ́lọ̀ ọba ọlá àgbéga ni ipò wọn lọ́dọ̀ ọlọ́run ọba ń ga sí ipò wọn lọ́dọ̀ àwọn ẹ̀dá ó ń tóbi sí i torí náà ẹ̀dọ̀ rẹ̀ra rẹ̀ nílẹ̀ pàápàá ti lọ ní tó ní ṣe pẹ̀lú òdodo irú ìṣesí báyìí ó ní tí ọlọ́run bá ní tẹ̀sí lẹ́yìn àbá tó gbé ní ìdí ìrajà ló ẹ̀dá rẹ̀ yóò sòkò púpọ̀ olórí ẹni tí ó wà bí tí ò ní láǹfààní pàtàkì ní ìlú ìrọ̀lú ẹni tí ìgbéraga òde ọwá ó ní dájú ó sòkò ẹni tí ó wà bí tí ò ní ní dáadáa ń padà sílé ẹ tí ìgbéra kò sí ọdẹ wa ó ti pàdánù dáadáa ọlọ́run tó ṣe wá lẹ́nu tí ó ní lẹ́sìn. wàlá dẹ́kùsí bí àpè mọ́ra iná bẹ̀rẹ̀ ń dàpẹ́ bọ́ọ̀lù ọ̀pọ̀ wàlá dẹ̀bùrú bọ́ọ̀lù tí bá lọ kúlá. ọ̀la ni wàlá dẹ́kùsí bí àpè mọ́ra nígbà tó ń bá ń rìn lórí ilẹ̀ mọ́rin ni mo tó mo tó mọ́rin ni kò sí òun. Porque él nada la está preparado. Yo puedo tener nada. La está preparada. Si yo decía, no se van a nevar. Y mi padre se acuerda de que nadie se acuerda con nosotros. Cuando no va a decir, no hay algo, ni se va a hacer en mi lado. ولن تبلغ الجبال طولا ملون اليوم ملون الفتاة يجا على صوت فقيه طبعا من يلقى على الجبال كده وانا في أفيا ياو 你弄在你那，你妈去弄去。 ìgbà náà ni tẹ̀lé ọmọ sọ fún pé ìyá ọmọ àndẹ́bí ara rẹ̀ ayé ìṣẹ́lá lánàá ọgbẹ́ lórí mi tó ń rí bó ṣe wọ̀ tó ń yẹ bó ṣe wọ̀ tó ń wú àtàjẹ lórí mi bó ti padà sínú mi lónìí èmi náà wà àṣẹ tọ́tọ́ fún ọ ẹ̀tọ́ bá rẹ̀ra ก็อยากไว้กับมีระดับครับอิชาเราสาระอาคีจบนี่นะจิตใจมันนิยามมันเป็นเหตุที่เราวันเราบอก

ọmọ àlè oríṣi oríire so please kàdá ọ̀dọ̀ ṣùgbà next time muslim ọ̀dọ̀ pàá wàdà sàbà wàdà sàmà wàdà sàmà ẹni tí ọlọ́ bá ní kò sí ní ก็มาสอนที่ว่าการเรียนเรียนดีเอฟุเรียนดีเอฟุอาชีพแรกเริ่มต้นบุรุษบ้าบ้าที่เราดิสอมาเริ่มต้นบุรุษกัน aman itu bilang ini tidak ada. Orang orang-orang mereka dia orang tahu semuanya dia tak mau. Orang orang mereka Dan sih kalau kau kamu mereka sih. Dan bawa satu ada mereka tidak ada, kamu mereka kau jadi. Kalau aburú fọ́mà àwọn màláìkà sàmì aburú lọ́mọ fọ́mà ìdẹ́wò mi rẹ̀ wo lọ́jà bọ́sọ̀dọ̀ ẹ̀rí rẹ̀ fọ́mà máa ṣe ségesège ẹ̀wọ́ lọ́jà ìgbà náà ni ọmọ tuntun tí ọmọ wájú à olóòtú ti fọwọ́ ara rẹ̀ bá ẹni ọmọ rẹ̀ jẹ́ orí náà ká sọ́ra fún tí ọmọ jáde ní ìṣẹ̀lẹ̀ wa àwọn ọlọ́pàá ọ̀dọ́ kan àtòjú rẹ̀ ń bẹ nínú àdéhùn ìṣẹ́gun sí ọlọ́pàá lọ́wọ́ àdéhùn ọ̀sán lọ́wọ́ wa nínú rẹ̀ òṣìṣẹ́ ọlọ́ọ̀bá rẹ̀ ní arákùnrin kan fún wa tí ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ní arákùnrin ẹni ọlọ́mọba ní ẹni ẹni ṣùgbọ́n lọ́dọ̀ kan ìyá rẹ̀ bínú sí débi pé ọ sọ̀rọ̀ kí ni ìyá rẹ̀ náà sọ ní pé ó ní ọlọ́mọ bò ní gbẹ̀mí rẹ̀ àyà ìtí ọlọ́mọ bá bá tọ́jú àwọn àgbèrè mọ́ tó ọgbọ̀n tí wọ́n sì wọ̀. arákùnrin ó sì ṣẹlẹ̀ sí kọ́tọ́ kò ní ayé tó ti pẹ́ ní ọlọ́mọ bá tó fi lára pamọ́ ni nígbà tó ṣẹlẹ̀ sí wọn arákùnrin lọ́wọ́ ara ẹ̀ ń múya làwọn tí wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n ń pé kí ní gbọ́ lẹ́rìí bí tọ́sẹ̀lẹ̀ yìí àdúrà òbí mi nípa kọ̀rọ̀ fún mi ọmọ tó ní ọlọ́mọ bá gbà tètè sẹlẹ̀. Láwọn ni wọ́n wá ní ìbájọ́ pé lọ́tọ́ náà lọ, àbúrò ni arábìnrin kọ̀rọ̀ fún ọmọ rẹ̀ tó tó báyìí lọ, àti kọ̀rọ̀ àríyá. Torí náà kó lọ sọ́ra. Kò sí bọ́ bá ṣe lé sí sioma sẹtàn lẹsẹ yóò dá máa ṣe ẹ̀kan sí ṣe lẹsẹ yóò ní tó ṣe pápá wa ní tẹ ṣùgbọ́n àwa ká sọ kọ́mọ̀ bá sọ̀rọ̀ abúlé jáde lẹ́nu wàláyé ti sọ jáde lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ọmọ ọmọ mi òní tí bá ń ṣe àdúrà fáwọn ọmọ rẹ̀ ó bá mọ́ mọ́ sí i òbí tí ń bá ń tí láwọn ọmọ rẹ̀ sí pé owó ní mọ̀sí ní torí náà ká sọ́ra fún tí ọmọ jáde lẹ́nu wa tọ́lá ọba tí yóò ṣe àmì náà wa. àbúrò ti fẹ́ fẹ́ ìyàwó ṣùgbọ́n ọmọ náà kò níwà dáadáa wọ́n wá ní ọmọ tẹ̀ mọ́ tí wọ́n yẹ. Náà ìwà dáadáa wà nínú tí ó ní ṣe máa ń pín ìjẹ́mi fẹ́ mi ò mo fi mọ̀ láti ná gbogbo tó bá ṣe ìfọdẹ́nà ẹ̀ tí ọba kọjú àpé ìwà àtúndì ẹ̀ka lẹ́yìn èyí tí ó gbé jáde náà ní ká ṣẹlẹ̀ sí àfúrà wa ṣùgbọ́n nígbà míì a máa da lọ́mọdé tó yẹ ó lò láàká ìṣe nìkan àwọn tí wọ́n máa irú arábìnrin báyìí ó ti bá wọn náà dìbò irú arábìnrin ṣe ń darí sí ìṣesí rẹ̀ lọ́ba yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti fún ọ̀nà tí wọ́n bá sí nípa àwa gbogbo wọn lóyìn ṣùgbọ́n náà kí nínú arábìnrin láti ọgbà ọmọ ìyára náà kí ọmọ sí bàbá àmúdára ààrẹ ṣùgbọ́n wọ́n dájú tó níwà rẹ̀ ṣe ní ìgbésí ọlọ́kùnrin ọ̀gá ọlọ́pàá rẹ̀. kí ni ìyàtọ̀ dájọ́ láàrin kí ọmọkùnrin tó sí yẹn lára àbí ọmọbìnrin? náà kúrò ọmọkùnrin sí bàbá tí ì jẹun yóò ìtumọ̀ pé kò sí ìmọ̀ ẹ̀jẹ̀ oníjẹ̀ wípé oúnjẹ tí ń jẹ lọ́yà àti ìṣẹ̀lẹ̀ ìṣúná tó ti mọ ẹ̀dúgbò àti ìrẹ́pọ̀ mú lẹ́nu rẹ̀ torí pé oúnjẹ tí ń bí òtí ìgbòho oúnjẹ tí ó gbé tí ó lè gbé ló tí ó máa ṣàbí oúnjẹ rẹ̀. irú ọmọ bẹ́ẹ̀ tó bá tó mọ ọkùnrin yìí ni a mọ̀ ní sí ọ̀rọ̀ rẹ̀ ibi tí ó sí a kò dáadáa sí fi ọwọ́ bò eléyìí tí yá sí. tí wàá di kí wọ́n ṣẹ̀lẹ̀ àwọn tí ó ṣe ìwádìí ìjìyà wọ́n ní ìwádìí fi hàn pé ìtọ̀sí jáde lára ọmọ ẹ̀dá tí ọkùnrin ọmọ ní orúkú obìnrin lọ wọ́n ní sábà dáìtàn wò ẹgbẹ́bá lọ́mọ ọkùnrin àtòkùnrin tí wọ́n tọ̀ sí ara sọ lọ́wọ́ àpapọ̀ méjèèjì lẹ́kọ̀ọ́ mọ́tọ̀ ọ̀hún ó tó bí twenty four hours ẹ̀yìn ìgbà náà wọ́n wá wá yẹ méjèèjì òun wò pé ewo ní àpẹẹrẹ pẹ̀lú ọ́nẹ́sì ẹ̀wọ́ ní òórùn rẹ̀ ọ̀làgbà lórí pé ọmọ obìnrin yàtọ̀ sí lọ́kùnrin àyàmọ́tẹ́lẹ̀ ọba dá wọn torí náà ní sẹ́yà àti ní ìgbà tó rí bẹ́ẹ̀ láti fẹ́ sí ìmọ́tótó èyí tí ó rùn tí ó rí pé ọmọ dà wá la policía o otro operativo a uno de los cuatro, la patrimonial la para la comunidad de la Wọ́n ní àwọn asma tí o sì máa ń di ọmọ mi tí mo bá wá tẹ́ kí wọn mo máa wọ àtọ́ máa yà àti ìdá mi kí wọn sí àwọn tí mo bá máa yà yìí kí wọn sí ó tó àti pọ̀pọ̀. Náà sọ́nà ọ̀dọ́ sí àlàáfíà fún gbogbo àwọn ènìyàn. Ṣé tó bá wà nínú kò Kò sí ìnira nínú ṣẹ̀ríà lọ́wọ́ pé ìjáàbù nìkan ló lè wọ̀ tí ó sì lè sọ tí ó kéde tó ti bo rẹ̀ tó ti tó lópin ìgbà tó bá ti gbọ́ kí sẹ́yà àdúgbò ìyẹ̀dú tí ó kàn láti lé ìjáàbù tí ó lò kì í ṣe ìtàn fẹ́lẹ́ tí ó mọ̀ fi sọ wà nínú ìwọ̀dábà rẹ̀. Bí bàbá wọ́n kú kí wọ́n fi ogún kí àwọn ọmọ kó ogún wọn sí ọ̀dọ̀ fámìlì àwọn fámìlì wa fi owó sí owó wọn fi owó náà ṣe owó ìgbà náà wọn wáyà tí wọn béèrè owó wọn rò pé wọn ò lọ́wọ́ àyè bí òtún ti fẹ́ nínú wọn. aláàbùsà tí yọba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe inti ọjọ́ mẹ́ta lórí àwọn tí owó ń bẹ lọ́wọ́ mi tí wọ́n ti owó láti wẹ̀ islam ọkọ̀ kí á fi ní owó mọ̀ ìṣàkóso ṣùgbọ́n tí wọ́n sọ pé ní ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ tí wọ́n ní lórí òwò ẹ̀ẹ́dọ́lọ́wọ́ ọmọdé ẹ̀ẹ́dọ́ fi dà ẹ̀ẹ́dọ́ láti sẹ́lẹ̀ ọ̀sẹ̀ nítorí ọlọ́run ọba dáadáa ìwọ́n tó bá wọ́pọ̀ mọ̀ lè ṣe bẹ́ẹ̀ lóun bá ti sọ̀rọ̀ oní ọ̀nà ọmọ nínú rẹ̀ pàápàá ti rẹ̀ tó lè sọ̀rọ̀ bí òsì ní ojú owó tó lè fi ṣe òwò irú ẹni bẹ́ẹ̀ tó ń wọlé wọn kì í sílé ìdá kan nínú rẹ̀ yóò máa jẹ́ lọ́wọ́ olówó ìdá kan nínú rẹ̀ yóò máa jẹ́ tiẹ̀ láàdá sẹ́kùn sí i nínú yóò máa sí yóò fi mọ̀ pé gbogbo ní lọ́nà ọlọ́run bá ọ̀sẹ̀ lọ́nà. ọlọ́wọ́ wá ṣẹlẹ̀ pé ìgbà tó máa dàgbà sí owó yìí ń bẹ wọ́n ti sọ ìyẹn tó fẹ́ wọ́n padà fún mi. ọlọ́wọ́ ṣẹlẹ̀ pé ìgbà tó máa dàgbà sí owó tí ó fi ń ṣòwò ó ti pò rá àbó ti dín tù wọ́n wá ti fẹ́ ìlú omi kí lọ́kà ẹ̀ láyé pé lọ́kà ẹ̀ tù ní gbọ́dà ẹ̀rí ni wọ́n ń gbìyànjú ṣùgbọ́n olówó nígbà mi yóò sọ̀rọ̀ kò ní bẹ́ẹ̀ lọ́nà ọgbọ́n bá ti wá ní nàìjíríà láti ẹ̀rọ pé mo báyìí wọ́n gbìyànjú ṣùgbọ́n èrè ọ̀wọ́ ní ìtẹ́lẹ̀ ọ̀rọ̀ fi mọ́ ọ̀gá tó bá wà nígbà náà lọ́mọ ẹ̀rọ sí ọ̀gbọ̀n ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé owó ni ó lò fún nǹkan kára rẹ̀ torí ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìlú ní pé owó owó ní jáde pẹ̀lú owó rẹ̀ ní ìṣẹ́ òní àìsí bí ọ̀rọ̀ ọmọ owó fi lé gbogbo tí ìyọ̀ bá ṣe fi lọ́pàá ìlọ́wọ́ ọ̀rọ̀ ní ìṣẹ́ bákan náà gbogbo tí ọ̀ bá ṣe kọ́mọ márùn-ún ẹlẹ́ tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ torí kọ́mọ bá àdìyàn lọ́dọ̀ wájú nígbà tí wọ́n kọ́ wọ́n ọ̀rọ̀ kàkú lọ́wọ́ ẹlẹ́rìí ilé tí wọ́n fún mi nípa ọmọ ìlú wọ́n sì kọ́lá rẹ̀. Gbogbo bí tí ń sọ̀rọ̀ yóò máa kọ́lá rẹ̀. Owó nílé ni owó ń dùn àwọn ẹlẹ́rìí fún ọmọ àwọn. Ìlú ìgbà tí ọba tó wọ́n padà, àwọn náà lè fẹ́ rí. Òun máa ń mọ̀ nípa bí owó ń ṣe ń lọ. Kò ní ṣe kò ní bẹ́ẹ̀ tí ọmọ ṣe wà dá láàrin ìyá àti ọmọ òkè lọ́fẹ́ gbowó mọ́. Bàbá òkè ara rẹ̀ ń fẹ́ dá púpọ̀ sí àwọn ẹlẹ́rìí wa. Ǹjẹ́ sẹ́niọ̀ se ní lóòótọ́ ni wípé gbogbo ẹni tí ó bá sọ̀kọ̀ à ń sórí yóò sì fi àwọn òbí rẹ̀ àti àwọn ìpìlẹ̀ rẹ̀ ní ní ọjọ́ àti Láàárọ̀ pé Adáàmù Dáńtì ni ẹni tí ó bá kọ̀rọ̀ à ń sórí tó sì fi kọ̀rọ̀ náà ṣiṣẹ́ ọlọ́run ó fi láǹfààní bí ó sì fi àwọn òbí àtàwọn mẹ́lẹ́bí rẹ̀ lọ́sọ̀rọ̀ láti àárọ̀. Ọ̀nà wo ni ní ìyọ́pà tí ó fi sọ́kọ̀ à ń sórí nírọ̀rùn? น a h menurut b a p ก k aku l อน g s u n g pernah เพราะว่าพาะมีอันนี้เรามาแบบที่ย่อมมาเราู่ยกสิ่งดีเข้ามาอ่านพระราชาตัวโยกมาราชาสิบุย่อมมาที่ราชาโยกมาราชาสิบุย่อมมาที่สุราชาย่อมมาทีุ่ระพระโยกมาเราพระราชามุขใจ

我们现在格外注意的地方开了，我们收拾一个眼光看，我有时间了。我可惜还是那个对，还是那个在中国姑娘，现在姑娘那个我不知道还过来，我是现在在，在公司还过来上班，我过来过来跟你们的是合作，我们把我们我们把光，我们之间的话，我有我还是在讲。ǹjẹ́ tí kò bá ti sọ́kọ̀ọ́ náà sórí yóò ti sàlàyé sí ìdílé ẹgbẹ́ nífẹ̀ẹ́ yóò jẹ́

ọlọ́mọ bá wa ti sọ fún pé nípa wá ká wà wá tí ń kàdà tó ń tẹ̀kọ̀ wá ti ṣe àyà máa ka à bó o ṣe kà lágbègbè ọmọ ọgbọ́ bí ọgbà àjẹ́nà pẹ̀lú ìdáná lẹ́tẹ̀kẹ̀ ìdá áàkiri ààyè tó tàbá wà ipò ẹ̀dá yọ̀wá wá lórí ibi ààyè tó bá kàlẹ̀ pé Between these two, which one is the most important for the woman? do you uh, to wear socks or niqab? wọ́n ní nínú kí obìnrin náà wọ niqab àti ìbọ̀sẹ̀ ẹ̀wọ̀n ló fi ṣe kókó jù ìbọ̀sẹ̀ ló ṣe kókó jù. ó ní pé bíbọ ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lọ́nà ló ti wá ní ọ̀kadì oníṣẹ́ ọlọ́sọ̀lá lára ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ wọ́n sọ fún àtúnà ẹ̀gbọ́n ìyá ńlá wa àìsà tó tọ́mọ obìnrin bá ti dàgbà tó ti bàlágà kò sí kọ́kọ́kọ́ máa hàn lára àyàfi ojú àti àtúnlọ́wọ́ méjì àti ẹ̀sẹ̀ náà wà nínú tọ́jọ́ nàìjíríà torí náà tí ò tí ì bọ́ tọ́jọ́ nàìjíríà 工资嘛，每个月十几万，老板人家是十几 yóò bọ gbogbo ènìyàn kó pẹ́ tí ó tó di pé yóò rẹ̀ yóò rẹ̀ jẹ́ نعم ذكرنا ومنعهم من في وجوهها سواء وزير رمضان كتفي في رمضان الإسلام سواء بطوك ورغان والوالين في وجوهها كان والوالين مجدد شو أن هو سنتي وسنوري عن والأخرى وما لقوة يتنو الإسلام ثانية يقوم مسألة عن وجوهها فوالوالين في سوء سبحان كيو بأسي ṣe kọ́ dẹ́sẹ̀ ọwà nínú ọ̀gá àsìkò ohun ètí ìfò ìtòní náà kò sí ìwà tem dẹ́sẹ̀ kankan tó ń tẹ̀ dá àtẹ́bí ní ọ̀sẹ̀ tẹ̀lé yára lọ́nà àbára rẹ̀. tó lẹ́tọ̀ọ́ kí ọkùnrin tó níyàwó nílé kó wọn dáná oúnjẹ fúnra rẹ̀ láì bí wọ́n dá. மனிதன் நல்லவா இருந்துச்சு

Nada Ǹjẹ́ sí ẹni tí a sọ bẹ́ẹ̀ ni tàbí kọ́ọ̀tì tí wọ́n ya àwòrán sí ní àpèjúwe tí àwòrán láwé يوسف فبرمنا من فمه نعم وقد يقرب عن تكبير الصلاة حديث كم دليل صحيح مسلم في حديث في الموصلين والمساعدين وكان من خبائث إذا ترى كل من المسلمين طبعا الثاني نسأل الله صلى الله عليه وسلم ليس في الله مرة وقفوا بعد ولكن ذكرنا Malik ya menuju mewarnai mazhab jadi prioritas Islam tak menuju Selain kota diminta adalah sendiri Kemudian gue Awalnya kata sendiri Tak bilang menuju Itu gue ada ngomong Tentang masalah itu Kata ngomong maknanya Kamu dengan ini gue simpul Mengundat Cuma itu tidak Kamu sendiri Gue gonti apa Nolak Jatuhnya

bí ọdún mélòó ló yẹ kí ọmọ ọkùnrin dé kí a tó lábẹ́ fún sọ̀rọ̀ fíṣà. ẹ̀sìn islam ti ẹ̀sìn islam ọ̀la kalẹ̀ fún pàkókò ìgbà tí ọba rọrùn kéèyàn wò pé ọ̀dà ìyẹn nìkan. lọ́sibí àwọn tí àwọn olùmọ̀ wọ́n sọ nípa rẹ̀.

exclusiva y solo para la para la para la la democracia física se va a la a poco ni si hay si toda la banda cuando se puede no será así si ahora en la calle no la van a ni na si va a dar ni va a dar ni se va a poner como ni na se dará acá la Acá estamos en el nombre de Nomás de su Bacán, Nomás de Burdos, wọ́n pè máa ẹ̀sùn ọ̀rọ̀ báwo ni a lè mọ òkè lẹ́yìn wípé náà sọtẹ́yà yóò bá ṣe àfẹ́ àlẹ́yìn àti àlẹ́yìn ẹ̀yọ́ ọkùnrin sókè níwọ̀nba bí ó ṣe lọ́ra rẹ̀ pàápàá ti lọ sọ́lá wà ní mọ́síláṣí tí òfin nínú àdàmọ́ ẹ̀yọ́ ní ti máa ń ṣe ẹ̀fẹ́ kí ẹni máa dànù láàmú ẹsẹ gbogbo ẹ tọwọ àwọn síláṣí lọ náà ṣe àṣàrí náà tó gbòmù nínú gbogbo àṣàrí náà bá ṣe lẹ́yìn yóò ṣe níwọ̀nba bí ó ṣe gbọ́ra rẹ̀ tó bá wà nínú síláṣí tó bá wà nínú ilé tàbí láyé ìtọ́tọ̀ nìkan dá wà bó bá ṣe wù wá gbogbo tó ń sókè náà tó bá sì wù kí ọ̀rọ̀ nílẹ̀ gbogbo ẹ̀kọ́ sí ilé tó ń lò rẹ̀ nípa láwọn rẹ̀. ṣé ó dáa tí àlejò wọ́n wá ìwà ilé láì sọ fún yìí. Náà, láti gbẹgbẹ wá ìyàrá rí láì sọ fún yìí. Ìgbà tí ìjọba bá wá ìyàrá rí láì sọ fún yìí. Bọ́bà pé kìí ṣe dandan ní fún yàrá sílẹ̀ kùkù. Bẹ́ẹ̀ bá wà nípò tí ò láǹfààní àti sílẹ̀ kùkù. Lọ́kàndàkùn lọ́kàndàkùn ni wọ́n ní dáadáa lágbájá ẹlọ́bìnrin o ẹ̀padà wà lákòókò báyìí. Ìṣẹ̀lẹ̀ àti sọ́mọ́tò kamu kau ini kan tidak àti pé tó sì tọrọ pé tẹ fóònù láti pàdé díẹ tẹ padà wá láti fi ṣe ìlú àṣàbà rẹ. Bàbá àti ilé fẹ́yàwó ṣùgbọ́n ìwọ ọmọ náà kọjá. Ṣẹ̀dá fún ẹ̀rọ mi sọ̀rọ̀ ọmọ yóò di. Thank you. Kawan negeri saya

lílo nìkan tí wọ́n ti dàbí kọjá. Nígbà tí mo lọ nìkan, lẹ́tọ́ bá pẹ̀lú àmì ìdájọ́ yóò dá yájá. Wọ́n rí àwọn olùmọ̀lé tí wọ́n ti ń kọ̀ pàápàá, wọ́n lọ́rùn ìyẹn ní wọ́n sì ń 就是说，你搞网课，你哪有管理跟上？好多家长说，他不有用，人家说的，了，对吧？你家长，你下一下，你家长。 ní ìbá lúpọ nínú lẹ́yìn ọkọ̀ wá pọ̀ ṣé yóò sọ̀rọ̀ lábì ní àbí àbí yóò máa sì bẹ́ẹ̀. Thank you náà tí wọ́n bá kọ́ fẹ́ bí ilẹ̀ lọ́dà tí wọ́n yá ẹni tí ó ń bọ̀ níbi pé ìtọ́jà ti dára tó bá tẹ̀lẹ̀ náà gbogbo ẹni tí ọ̀dọ̀ fún màsálásí lọ́kọ̀ rẹ̀ lọ́kà bá ibi tí ń bọ̀ fún dára rẹ̀ lọ́kọ̀ rí lọ́kọ̀ dára sí náà àbẹ̀rẹ̀ rẹ̀. lọ́sìn lọ́wọ́ bá jáde dára ikọ́ tí ń tọ̀ bá ń tẹ́ ikọ́ bá ń tẹ́ ẹ̀wà rẹ̀. obìnrin tó lóyún láì tí kó ṣe ìyàwó lọ́dọ̀ ní ọmọ ṣe láti wá orí rẹ̀. obìnrin tó lóyún láì tí kó ṣe ìyàwó yóò tọrọ àbọ̀. lọ́dọ̀ mi ti tọrọ àbọ̀ méjì tó ń ṣe ọlọ́run láti kọ́ wa nínú ìṣòro àbọ̀ àti ọ̀sẹ̀ ìjà. 那可能吧，那我们大家大家大家我们娃娃也挺多，那我们每年大家会去去打个牌，扑克牌啊，那种还是挺好玩的。有个牌子叫，嗯，没人叫台湾叫友谊，你们啊叫什么？你可以印尼话那有。

dan kan ada masa sendiri investasi bersama deh mawas sama itu menjadi sebenarnya Percaya pernah tahu dia ini masih sini waktu kumpul yang baru kita di depan kalau masa itu lagi benar semua juga semua juga masa lapor kita yang mati di nasi tidak kayak ini kekotua semua tidak berubah masih tanpa yuk tidak 那大家天就是不能说一些，反正我……再说，去年我参加那个，今年的冬天 bóyá ìyọ́dún àti kóòdùn àtàwọn oúnjẹ bíi máìmáì ẹyin kíkó ráìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ wa ní ọdún tuntun rẹ̀. Ẹtí ọ̀nà ní ìlànà ẹtí ọ̀dà náà lọ́dún ti bẹ̀rẹ̀ oṣù sí inú rẹ̀ tó ṣe. Sọlá ti mọ̀ pé tóun bá ń dáná, compreendere ai significanti. E gli ottimi che la luna si si condotta così in aperto, in canzone. Tu metti a bagna con segni, tu è liberto, il tuo figlio, tu vale di connettore, io sono in mare, non lo figlio. Voglio che mi dà, tu mi dà, tu sei a portare, ho dato, dato lì a un lettore, tu mi dà, tu mi dà, Fragen. wọn bá tọ̀ tí ọba wá sí gbogbo eléyìí lọ́yẹ́ pé kò sí ọ̀tá ní kíkì yìí òun fúnra rẹ̀ lẹ́tọ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ dáadáa nígbà tí ọba tọ̀ kó sọ̀rọ̀ dáadáa kó má pàdá lórí ahọ́nlẹ̀ ní ọgbà yóò sì kú wọ́n yà bẹ́ẹ̀ bá lọ kó tó máa ní òkó mú mi kó fi yọ ẹni tí wàá di ọgbà wọn bá tẹ̀lé ọgbà wọn wà. Sin kankana ni ọ̀rọ̀ jẹ́ lẹ́yìn àti sàráwì. Àìní kàndẹ́ kàndẹ́ ìdílé Nah, kira menteri buku tentang silat dan musnah, silat kata yang menjadi dalam ṣùgbọ́n ẹ̀ta bá kí síwájú ká tó sùn àwọn ìwọ̀n náà pè ní kàwáwò ẹ̀ta bá kí lẹ́yìn ìbàdà ti sùn káyà bí wọ́n mọ̀ pè ní kàwáwò ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kẹ̀yà ń tẹ̀. tí ọba rọrùn fún yẹn láti kí nígbà tó bá jí tó sùn tó jí ó fi náwó ọ̀parí o ọ̀nà tó fi ń lóore ṣùgbọ́n tí máa wọ pé òun ò lè jí yóò gbò ó fi síwájú kó tó sùn. Unene imeonyesha kati ya wakumulizilo yokimutarani pẹ̀lú ọ̀kan náà wọ́n ti ṣe ìtọ́sìn àdájọ́ tí tó pọ̀ náà. Ẹjọ́ bá wò pé òun lè jí onílọ̀ wọn fi tàrà ń gbèsè ọmọ mẹ́ta rẹ̀ wọ́n fi tàrà Nígbà ní bẹ́ẹ̀ ó lé orin ju ẹni àkọ́kọ́ lọ. Ṣùgbọ́n ẹjọ́ bá wò pé òun lè kí gbogbo ẹ̀ pọ̀. Òun ó fi tàrà ń òun ó fi sí kí tàrà ṣe fẹ́ rẹ̀ ní ọ̀hún tí èèyàn bá ń wẹ ìwé ọ̀nà yẹn tí èèyàn kò tí ì parí ìwẹ̀ náà tí èèyàn wá ya iṣó tí èèyàn máa tún ìwẹ̀ náà bẹ̀rẹ̀ ní tàbí ìyẹn máa tẹ̀síwájú. ẹ tó ń gbàgbé ọ̀nà yẹn tó bá ti ṣàgbàlá ló ti ṣàgbàlá tán bóyá ó ń wẹ̀ lọ́wọ́ ní sójà irú ẹni bẹ́ẹ̀. muchas igual. Igual forma que luego muerto basta que mucho alvarás, luego muy alvarás. Ìjọba ìgbà tó bá wá fẹ́ sí tó bá fẹ́ sí tó bá fẹ́ wọ̀ yìí sí mọ̀ فصلی و قصه رو پادر نازی نه بین رحمت کشانی و اسلام و دین این سبت یه قصد خانی است است این سبت یه someone performing ablution, then the water finished. The person slipped up to a little distance, distance to add water and continue from where he stopped. What is the position for this ablution? tọ́wá dìde lọ síbi tí ó ti di omi tọ́wá bomi yọ tẹ̀síwájú nínú àgbàrá rẹ̀ kò ní padà sẹ́yìn torí pé ìdí tó kún sí pé kúrò níbi àgbàdá òtún tó lágbára tíṣẹ́ yà ká di náà yọ tẹ̀síwájú ní àgbàrá. Nípa sọ̀rọ̀ pé ìkọ́ ọ̀rọ̀ àfẹ́yà but he certainly gave salam after the first session after the first session vote. In this situation, when the person complete the prayer and perform to the Lord by the or the start the prayer. ẹtí ó kírun rákà mẹ́rin nígbà tí ó ṣe fẹ́ yí alákọ̀ọ́kọ́ lẹ́yìn rákà méjì ní ọgbà tó kò sí sálámà lẹ́yìn ìgbà tó sálámà lọ́wọ́ á sí pé ìlú òfin bí ẹni tí ó dìde yóò máa bá àrùn lára yóò fi rákà méjì lọ́sọ̀tún yóò ṣe fẹ́ yá yọ sálámà lẹ́yìn ìgbà tó yọ wà ló bá àdúrà torí pé sálámà alákọ̀ọ́kọ́ tó ṣe ó ti di àfikún nínú Because it was for her to be that person complete some Salah meal by the person before she died. Wọ́n ní ẹni tí ọ̀sán láìsí tó sì jẹ́ gbèsè ìlú, bẹ́ẹ̀ ni ẹ̀sán gbèsè ìlú, mọ̀tá ẹ̀sán gbèsè ìlú fún mi. Gbèsè àwẹ̀, gbèsè ìgbàká àti ti hajj, wọn làwọn tí àwọn àṣìṣe, ṣùgbọ́n àwọn àìsàn gbèsè rẹ̀. Sewa ní ọtún yẹ kí a máa ń ara wa ní ti ọ̀nà ní pé gbogbo kò sẹ́yìn bá wà ní lópin ìgbà tí ọlọ́ọ̀wọ́ bá gba àlàáfíà lọ́wọ́ rẹ̀ ọ̀nà yẹn tó kéwù lásìkò. Ẹ̀tọ́ wà lórí ààrẹ tí ò lè dìde kí irun sẹ́yìn àti òfin ní ìjọba ẹ̀ka wà ní orí bẹ́ẹ̀dì tí o lè fi òṣèré àníkó ti láyé ìjọba wa yóò máa fọkàn rẹ̀ sí àwọn tí ó fi ọkà àti àwọn olùkú ìṣèlú gbogbo ọkàn rẹ̀ yóò máa àìsí eléyìí náà wà nínú ojúṣe ẹni tó ń tọ́jú aláàrẹ̀ fóun náà máa nípa àwọn ìdájọ́ báyìí lásìkò ńlá tó ọgbà nílẹ̀ tó kéde tí ọba lè ṣàlùwàlá tí ò lè dá ṣiṣẹ́ náà kó wọn lọ wá ìṣòro bá ṣiṣẹ́ náà kó sì kí ni. bọ́dà tó wà nípò tí ọ̀sẹ́ nìkan kan tó lè bá a mú wa láti òun bá ti tó bẹ́ẹ̀ náà ló tí òfin yìí tó yọ kọjá síwájú ọlọ́run ọba pẹ̀lú ẹ̀sán òfin yìí kọjá síwájú ọlọ́run pẹ̀lú ìgbésẹ̀ mi nǹkan tí ẹ fi ń rán lójú tó ní ìtọ́ka tí ò fi sí pé á lè sin ojú lára ìgbà lára rẹ̀. mo fẹ́ kí ẹ sí ẹ̀kọ́ rẹ̀ àlàyé fún wa nípa ọ̀gbìn àti ìbàdí tó máa ń rú mi lójú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. náà ní kúkú màbílí kọ́lé ìdáyà tó bá tàbí ṣe nínú mi. Ọjọ́ máa rí ọ̀gbìn ó ní kéèyàn ó ṣe ẹ̀dínkù nínú mi. Ẹ̀dínkù ni pé nítorí kéèyàn ó ṣe kò ṣe. Èèyàn tó fẹ́ kírun Madrid yóò fi ágà mẹ́ta. Ó fi ágà mi sí àkọ́kọ́ rẹ̀ kó jókòó. Ṣùgbọ́n ó gbà ní kò jókòó ó ti wà lórí ákẹ́lẹ̀ ẹ̀ka tó tó rántí. Irú ẹni bẹ́ẹ̀ ó ti dín ìkẹ́kẹ́ kò nínú àìjókòó ló ti jẹ́ ìdí. ومما يوصف جنود الحرب وقتالنا ẹni tó ń kéwù magre dáka àkọ́kọ́ rẹ̀ ó kéwù jákè ọba àgbàdo ó kéwù jẹjẹ ó ti lọ òkú kọ́tọ́ rántí ilé ẹni yóò ti sẹ́ni kù torí náà yóò fi hàn mí. fi bá àbí kan náà lẹni tí ó ṣe tí ó kéwù yóò fi àkàlà nílẹ̀ fún tí sálámà tó jáde lẹ́nu lọ́wọ́ ti fẹ́ rà lọ́wọ́ ti rà ẹni tí ó ń kírun mágbèrè lápẹ̀kú rẹ̀ tá a mú wa ó kí láti àkọ́kọ́ kí méjì ó kí ó dákì ìgbà tó ní lápẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tó ti dàgbé ló tún bẹ̀rẹ̀ sí ní kàkásí àdákì ọkà àbájá rẹ̀ bá kí o sì òkú lẹ́yìn ìgbà náà lọ́wọ́ á ti fi rákàkà ẹ̀tọ́ rẹ̀ kí n kí o gẹ́gẹ́ sẹ́ni ti ṣe àfikún ìwé ẹni bí o kì í gbà. táwa máa ṣẹlẹ̀ nígbà míì èyí ó ṣe àṣìṣe méjì kọ̀ nínú nǹkan náà àṣìṣe méjì kọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó kírun mọ́jú rẹ̀ lẹ́yìn rákà mi ọ̀yẹ̀ kó jókòó ṣùgbọ́n gbà ní kò ọwọ́ láti fi rákà ẹlẹ́ẹ̀kẹta láì kí ó ti ṣe ẹ̀mí kù. Inú rákẹ́ lẹ́ẹ̀kẹ́tọ́ yẹ kó kí o dẹ́dẹ́ ọwọ́ àti kí o bá kì ó tún ti ṣe kí ni àti kú méjèèjì ti wọnú ara ẹ̀sìn kù ń bẹ àti kù ń bẹ. Nínú àyè báyìí tó bá ṣẹlẹ̀ kan kò ní lè mú kò ní kí báyìí. Mo rò pé kí ń wà. Nà ọ̀nà ìjọba bá ń yàn lójú lẹ́yìn ọmọ kò tí ó gbé sí. Wọ̀n dáwọ̀ ìkàlà tọ́lá lọ́jú kó ké pàbí tàbí kó ké bá àdúgbò sáànà sáànà ìgbàgbà. ẹ tí ń pàbí ní lọ́sẹ̀ bí kò ní mọ̀ ẹ̀yẹ kó ké pàbí. ṣùgbọ́n pàrọ̀ tí tó fi sálámà lẹ́yìn ìgbà tó sálámà tó lọ́wọ́ á ti pé mọ̀mọ́ ní ìkankan kò ló ẹni náà yóò fi gbà wọ́lá wàrà. ǹjẹ́ ayé máa ṣe àdúrà pẹ̀lú èdè tí tí a mọ̀ ní gbogbo àyè tí a ti ń ṣe àdúrà níbi mímọ̀ náà Nah, jadi oda kita yang merasa tua, merasa tua kami di Nagawa. Terus hidup tua ada sesuatu nǹkan ti sọ nínú èdè lágbára yálà nínú koran tàbí nínú àdé ṣùgbọ́n tẹ̀yìn ọba hàn ó sì fẹ́ tọrọ a rí nínú àwọn olùmọ̀ tí wọ́n ní kọ́dà bọ́já nínú òun wọ́n láǹfààní àti tọrọ pẹ̀lú èdè ọ̀pọ̀ yàtọ̀ sí lágbára ṣùgbọ́n kò ní jáde yóò ọmọ bí ó ṣe wí ní lágbára tó àwọn olùmọ̀ ìlú rẹ̀ níbẹ̀. ولماوي لم يتنصر من مجلس يقرب الوداد ولا مدار عالم io profittasse no, faccio la parola. Non perché so come loro stiamo, lo chiaro, stava dicendo. No, sì, a parte il giorno signor Casamina ha dato chiaro la linea, ha fatto وكانت العروق وثبت الامر في الساعه. لذلك يقولون في اوقات الدنيا لا تؤذي wannan da ta wadatar ba ku lari kuma da ta da kuma manya masu yaduwa ku a zaun da ni a tsanka da rahmatin da zafi wasu a kulle shaikin an tafiya ne اللهم إني أسألك برحمتك التي وسعت an tafsiran Abdullahi bin Umar nípa pé èèyàn ní ojú àdúrà nípa ọ̀sáfà rẹ̀. Ṣẹlẹ̀ ọkùnrin ṣẹ̀jẹ̀ tó àná lọ́wọ́ mọ́ mi ọ̀gá nù àti náwó náwó ṣùgbọ́n kò sí ẹ̀kọ́. Ẹ̀rọ ọ̀sẹ̀ àdúrà mọ̀ wá sọ́ọ̀bù sí kọ́ńtù ìní ìjọ náà Nanti semua wilayah adalah dia bukan wilayah desa, desa, kalau sebuku wilayah. So, moye ni kalau puasa wo ni mumi. Tolong ni ni ya ni wo ni bawa ni ni pun mau. Nah, saya ni ya lo tu. Kalau ada tu ni, aku sih mau pasang. Bukan juga, that's right.

ṣeéṣe tó kú lókùn ìgbà tó bá dájú pé ṣeéṣe oníjàmbá yọ ṣùgbọ́n tí ìyàbá ti fura tó níjàmbá lẹ́yìn ọmọ ìyá ọmọ ìyá sí ọ̀dà ní pé èèyàn ní rí tí yóò ṣèyàn níjàmbá tó wá mọ̀ náà làwọn ṣe àti tẹ́yìn bá fẹ́ fún pẹ̀lú ọkàn tó mú fẹ́ rí kò sí tó burú 请部里书记再对的关同志讲。 ìyẹn ṣáájú ìmáàmù kiri ẹtọ́ láti bẹ́ẹ̀ láàmú àmàṣe wọ́n dẹ́sẹ̀ tó tóbi torí náà yóò gbìyànjú láti tó padà láti máa tẹ̀lé ìmáàmù àmọ́ tó bá ti mú lásàáyọ ẹni bẹ́ẹ̀ kò ní mu ó ti mú lásàáyọ àwọn tó máa ń lọ pẹ̀lú ìmáàmù àwọn ọmọ àti wájú ìmáàmù nígbà pé kò sí mu tó. Ṣé ó gba bí ọmọ mi ọmọ ká níwájú àti tẹ̀lé à? Náà, lórí náà, lórí náà pria mengalasi sini, tujuannya sini karena dia Sini sai gobe yau wani da na yi hukuncin kafin

Nah, mo rò pé ìṣàlejì ni wọ́n tún ka wá sí pé lẹ́ẹ̀kan ṣàlàyé ọ̀dà púpọ̀ náà lọ́wọ́ ṣùgbọ́n wá ní àtìsí máa wá nígbà mi látàrí pé àwọn ènìyàn ibi tí wọ́n dúró tí wọ́n ti ń yan náfìlàsì ibi táwọn èèyàn gbà kọjá ni wọ́n sọ fún kákánà yọ máa láwá jẹni tí ń kírun kọjá á sọ̀rọ̀ fún bí mo ṣe ṣe dáa ẹni tí Masyarakat dari siang ini mengatakan itu kebijakan pengurusan ini. Amanah pengurusan pembunuhan tidak pernah. saya tidak pernah bersedaya tidak pernah. Kalau cuma seorang apa kalau pembunuhan tidak pernah. Kamu ini cuma saya nggak pernah bersedaya เมื่ออาจารย์มองเรามองไปก็เราดูเสียนะครับมองว่าเนี่ยบุคคลเราลงมาสมาคมสมาธิเราอันนี้นะก็เราลงมาแล้วก็เราลงมาแล้วก็เราอันนี้ละหลังจากนั้นก็เราอาเลกุขายอะไรเนี่ยที่ซีนซีสอดอะไรมาก็เราลงเสียมาแล้วก็เราเสียมาตอนนี้สุขุมเราก็เราเนี่ยก็จะได้ละสิ่งที่ก็ที่เราสร้างเองจากความแล้วก็เราลงเสีย Bismillahirrahmanirrahim. أحبارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تدع مصيبتنا في ديننا ولا تدع الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا فلهم ارحم موتانا فلهم ارحم موتانا فلهم ارحم موتانا واغفر لنا قبل الموت وارحمنا عند الموت وتوفنا مع الأبرار وادخلنا الجنة